ẹ̀gbọ́n tí wọ́n máa sọ wípé ọ̀tá tà ní kọ́kọ́ tà. ọ̀tá tà ní kọ́kọ́ tà. kẹyì oko tó tà. kẹyì oko tó tà. èèwọ̀ òrìṣà. èèwọ̀ òrìṣà. sálámù ò wọgbó kọ́mọ̀ pín ìgbìnrín. sálámù ò wọgbó. kọ́mọ̀ pín ìgbìnrín. kọ́mọ̀ pín ìgbìnrín. sẹ́mi pèlè ìgbìnrín. mi mọ̀ ọ́n. yóò sùn. subscribe to my youtube channel yorùbá dùn online tv ìkànnì tó dára ni ẹ máa wò ó yóò so ewé papọ̀ yóò wù n tá di bá n tá di. Mm, mm, salama salama pupa pupa mọ mọ. ǹjẹ́ pé máa ń di ewé ni mm. ṣé a mọ̀ wá wọgbọ́ má pọ̀ gbìnrin. rárá kò lè wọgbọ́ kọ́kọ́ ah, sí. Ah, ah, so àwọn òṣòlẹ̀ àwùrẹ̀ òṣòlẹ̀ ẹyẹ ní sọ̀rọ̀. ẹ bá sọ̀rọ̀ yín lọ. àwùrẹ̀ òṣòlẹ̀ ó dáa láti ṣe ẹnu tó bá ti jẹ mọ́ pé wọ́n máa lo ẹ lọ mú ẹrin èèyàn ẹ lọ mú orí èèyàn ẹ lọ hmm. mú eegun èèyàn hmm. nìkan ni hmm. èmi ò bá wọn lọ́ọ̀sì nítorí wípé àwọn yẹn. mo gbọ́dọ̀ yín lọ bàbá. nítorí pé àwọn yẹn àtúbọ̀tán rẹ̀ ò dáa. ẹ lọ mẹ́rin èèyàn wá. ẹ lọ mẹ́rin èèyàn wá ẹ lọ wá eh, ọwọ́ èèyàn ẹ lọ wá eegun orí èèyàn àtúbọ̀tán rẹ̀ ò dáa nínú gbogbo oògùn tí mo ṣàlàyé tí ó bá ti dórí ejò tí ò dórí eku tí ò dórí ẹran tí ò jẹ́ gbòógì ẹ tó lè bá lè mi mọ́. ọdẹ tiẹ̀ ní ọdẹ ò pé. ẹ lè bá lè mi. máa pa ọdẹ yẹn dànù ògùn máa mú. ògùn tó bá ń ṣe. ògùn hmm. eh. bàbá tó wá náà pẹ̀lú ògùn owó. Hmm. kan sọ pé yàtọ̀ wà láàrin ògùn owó àtòṣolẹ̀. ò yàtọ̀ wà. kí ni yàtọ̀. kò owó fẹ́ ṣe tí bíi tiẹ̀. Hmm. tán bá lò wọ nígbà tí tán ni bó wo ṣe ráyé lò dípò pọ́ wa pe náà fe lo ọ̀ṣọ́ hmm. ogun owó hmm. ẹ gbọ́ mi hmm. ẹni tí ti lò sí àmọ́ ọ̀ṣọ́ oògùn owó <laughs> ìdí nìyẹn tí mo fi wípé kò dáa nígbà ní kán lọ gbé kan wá lò fún wọ bẹ́ẹ̀ ló ti lò nú ẹranko tó lọ ń dá hmm. eh, orí ọ̀fàfà a máa fi sọ ọṣẹ orí ọ̀fàfà eh, a máa fi sọ ọṣẹ tó sì jẹ́ tí máa ń ké lóru a máa fi sọ ọṣẹ ni mo fi máa sọ wípé àwọn nǹkan yìí ó lọ lẹ́kẹ̀ẹ́ka ni hmm. ó lọ lẹ́kẹ̀ẹ́ka ni tó dẹ̀ da tó máa ń ṣiṣẹ́ hmm. irú eh, orí agbe orí àlùkò orí odídẹrẹ́ orí ẹyẹ ọ̀sìn hmm. gbogbo àwọn orí ẹyẹ wọ̀nyí. ẹyẹ ọ̀kìn. bẹ́ẹ̀ la ti lò nù wọn. gbogbo ẹ̀ ló sì ń ṣiṣẹ́. ó o bákan náà mẹ́ta máa ń forí ẹkùn ṣe. orí ẹkùn. bẹ́ẹ̀ ni ẹkùn yìí jẹ́ bẹ́ẹ̀ ni má jẹ kankan kí n rí mi wà nù. ẹkùn yìí kì í àná. ẹkùn o hmm. owó àná kàsì ṣé dandan ni kẹ́ wá lú èèyàn nígbà tẹ́ ẹranko kún bẹ́ẹ̀ hmm. tọ́ ọ̀bá mọ̀ sọ pé ọ̀mọ́ hmm. tọ́ ọ̀bá mọ̀ kan sọ pé ọ̀mọ́ pèrègùn hmm. ìbọn kan ti fi dá mi pèrègùn ìbọn kan kó ti fi dá mi wọ́n jẹ́ nínú kàtàkì kí n tó rí mi ṣé kò tí ì dáa tó kí la wà ń wá kiri kí lọ ní láyé tó mú rọrùn tí wọ́n fi ah. gbogbo ẹ̀lẹ́ náà ní bọ́bá kógún olé tọrọ gba ọkọ̀ o lè sun yàrá méjì ìjọ kan ṣoṣo tó bá ti di wípé o lè dúró ní room and parlour tó wá sùn ní ẹnu ọ̀nà tó jáde sí pálọ̀ àti yàrá hmm. tó sùn tó kọsẹ̀ yàrá tó kọ rí pálọ̀ wọ́n sọ wípé nǹkan ń ṣe bàbá. Hmm. <laughs> so yes wọ́n sọ pé nǹkan ń ṣe bàbá tó o bá sì pé olówó olówó olówó kó o mú matras bíi mẹ́jọ kó o tó papọ̀ kọ́kan sílì kọ́ wà lọ sùn lórí rẹ̀ wọ́n sọ pé bàbá yìí kọ́dà pé ara bàbá ò o. so owó wo lọ fẹ́ ni tó wà tó ibùsùn mẹ́jọ lérí ara wọn tó wà lọ sùn létí ibi tí lépin sí. Hmm irú owó wo lọ fẹ́ ní lọ́sẹ̀ pípa hmm. kàṣọ ti ibùsùn rẹ hmm. Hmm. so kò sí ní tá a mú wáyé kò sí ní tá a mú rọrùn gbogbo rẹ ó pín jọ kan ojú tá à ń létí rò sí ọrùn tá à ń fèjì gbàdàlẹ̀kẹ́ wọ̀ ìdí tí à ń sí bèbè sí gbogbo rẹ̀ kí ni ó sì ìkan ni ó fi jẹ. ó ni ó fi jẹ. ògbónídógelá. ògbónídógelá. ògbónídógelá. ìwọ tó dàbí ẹja lónìí tó o pọ́n tọ̀tọ̀ọ̀tọ̀ tàbí o dúdú bíi kóró sin bọ́ ọ tulẹ̀ kó o ṣe tó kọ́ ọ náwó síra rẹ tó kọ́ ọ gbé ọ sínú ẹ́ńjìnì kéèbò tún gbé ọ lọ kán lọ gé ẹran míì fún ọ hmm. ọ padà kù kan. àwọn kan ń pè mí nílùú òyìnbó àwọn kan ń pè mí káàkiri gbogbo wọn ní bàbá ṣe é ní oògùn diabetes ṣe é ní oògùn nǹkan lọmọkùnrin tí ò ṣiṣẹ mọ eh, ìtọ̀ ṣúgà. ìtọ̀ ṣúgà oògùn hmm. ah, ah. hmm. ìtọ̀ ṣúgà wà. pé ṣáà lè rí oògùn diabetes ṣáà lè rí oògùn ìtọ̀ ṣúgà. oògùn ìtọ̀ ṣúgà wà. Hmm. Ah. orí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín wà tó bá ti ń dàgbà kí ni ẹ dà wọ́n láàmú. èmi ètí ìbáàyàn tọ́jú rẹ kí wọ́n tún padà sọ pé ó máa wọn. Hmm. mi ò sí ìtọ́jú èèyàn kan pé ó léèwọ̀ hmm. pé ẹ̀yin má jẹ kinní kan má jẹ kinní kan rárá o kò sí tí ò ní lè jẹ. ẹ bá bá ṣe tán. tí má ti bá ṣe gbogbo nǹkan tó bá ti wà bó fẹ́ jẹ náà ni wọ́n máa jẹ. Hmm. Hmm, tó bá yẹ pé gbogbo ẹ̀ ni wọ́n máa jẹ tọ́lá ìwọ̀n wà táyẹ pé ah wọ́n náà sọ fóun wípé lùbọ́ ọ̀gẹ̀dẹ̀ nìkan dé kó wọ́n máa jẹ mọ̀ náà fẹ́ pọ̀ ni hmm. tọ́rọ ọmọ tí wọ́n padà kán ayé níbi ayé ń lọ yìí. a jẹ́ pé confam ọ̀tọ̀ ṣúgà wà ah, oògùn rẹ̀ ah, oògùn ọ̀tọ̀ ṣúgà wà. oògùn ẹni tí nǹkan ọmọkùnrin ọba ṣe déédéé tí ò ṣe dáadáa ńkọ́ tọ́lá àwọn kan ń pè mí nǹkan ọmọkùnrin àwọn òṣìṣẹ́ ò rárá. ṣé tí ọkà ọba kú sérùdìrì a máa kú ni tí èrè ọba kú sérùdìrì a máa kú ọ̀dà tálíbà fún ọba kú séràndì rẹ̀ lè rọrùn ni kí ni ó gba ọkọ ń di ọmọkùnrin hmm. tó tó fún ayé mọ́ mu a o. bàbá ah, ah. ẹni tó bá wá lu tẹ̀sán kọ́ ṣé tó ti lù rí tẹ̀sán hmm. ṣé solúsàn wà torí ẹnìkan pè mí ó lóun ti lu tẹ̀sán rí ah. kí ló ń pè ní tẹ̀sán kí ló ń pè ní mọ́gùn. ṣé kò mọ tó ń sọ ni ó lu mọ́gùn rí ó lu tẹ̀sán rí bẹ́ẹ̀ ni tẹ̀sán kọ́ kẹsọ̀ kọ́ mm-hmm. wọn ìlú tẹsọ mm-hmm. tá bá lé obìnrin tẹsọ mm. ẹ ní lè bá a sùn ni. Mm-hmm. nǹkan ọmọkùnrin yóò ní lé kò ní lọ okó yóò ní lọ kò ní lé o Mm ni lílù bẹ mágùn pọ̀ lọ kánrin mọ́fodò mọ́jẹ̀lá mọ́jẹ̀bolo Mm mọ́fokọ́tà. má jẹ̀gúsí má gbogbo rẹ̀ bó ṣe lọ́nu kàbí ẹlòmíì ó ti wá lù ú láti bí ọjọ́ tó pẹ́ ó dijọ́ tó bá wá jẹ tí ọjọ́ ìwọ rẹ̀ yẹn ni ó rò kó ń ṣẹ̀ṣẹ̀ lù kọ̀ wá ní ìmọ̀ déédéé ara obìnrin tó ti lù gbẹ̀ kó ń ṣekúṣe ni. lẹ́wọ̀n àbọ̀ ẹgbẹ́ pọ̀ kádà ń gbé lọ́kàn ìdílé rẹ́bọ́ lórí ọ̀kadà ọ̀kadà ìbọ̀lẹ̀ níwọ̀n ẹni ẹlẹ́ni. àbàlá àtàtà àkìlọ́pá. àbí kan sọ wípé ọfà ni sí ìsọfà ó ti lu ti pẹ́ hmm. báwo ni a ṣe wá fẹ́ mọ obìnrin tó ní mọ́gbọ̀n lára. Hmm. ṣé ọmọ kìnìkan náà ń pè ní iṣu àparò. mi ò mọ ohun. a máa fi iṣu àparò ṣe òka hmm. tó bá gba obìnrin mú báyìí tóbìnrin bá dúró báyìí tó bá ti gbá mú pé obìnrin yìí o ò fẹ́ bá a ṣàṣepọ̀ tó bá ti lè gbá mú tó bá jẹ́ pé mọ́gùn wà lára rẹ̀ yóò so t'idire rẹ ò obìnrin yẹn ní ọmọ so. lọmọ so gbogbogbogbogbogbogbogbo tó bá ti wá so báwọn ọwọ sọ fún un wípé ah, mọgàn wà lára hmm. so and ah! sọ o kò ń ni so ti ẹ wo yoruba Online TV e gbadun wa kọ̀ǹfàmù ọ̀rọ̀ ni bàbá yìí sọ bàbá yìí ti sọ̀rọ̀ tọ̀pọ̀ o mi ò sì láǹfààní àti tún máa padà sẹ́yìn mọ́ ẹ bá fẹ́ gbọ́rọ̀ tí bàbá yìí ti sọ ẹ lọ padà tó gbọ́ bàbá yìí ti sọ nǹkan tó pọ̀ nínú ọ̀rọ̀ ọlá ló bí ilẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nínú omi ògo mo kí ọ o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jákèjádò gbogbo àgbáláyé láti orílẹ̀-èdè nàìjíríà títí dé diaspora bàbá gbogbo wọn náà kí yín o pé ẹ kú ìyànjú. tẹ́lómi bá pè mí wá láwọn fẹ́ bá bàbá Mọdákẹ́kẹ́ sọ̀rọ̀ Baba Mọdákẹ́ to fi mú kábíyèsí his royal majesty ọba Joseph Toríọlá kábíyèsí tìlú Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè pé bàbá life and direct Pe, mo ń gbádùn rẹ mo fẹ́ràn rẹ ó wù mí kí n gbé travel ó ní nǹkan kan tí bàbá. Yorùbá Dùn Online TV ẹ máa gbádùn wa nìṣó. mo lójúmọ́ ti má lónìí ọba makin òwúrọ̀ kùtùkùtù ọba Ìgbò ojúmọ́ kì í mọ kí balùwẹ̀ ọmọgbọ̀n rere gbogbo níṣojú wo. ọmọ ìyá mi gbogbo mo lẹ́rìí tajé ṣe ẹ rajé jẹun ajé ọ̀wá yín rí o ọlọ́wàá yín rí ọlọ́wàá yín bọ̀ nítorí pé agbe nígbèrè pàdé òkun agbe mọ́ gbèrè pàdé òkun mọ́ àwa ni ọmọ wa gbére fún àlùkò tí gbére pàdé ọ̀sà mọ̀mọ́ gbére parí Ọ̀sàmọ́ o àwa ni ọwọ́ mọ̀ gbére fún Odídẹrẹ́ ti gbére pàdé wọn nílùú ìyẹ́wọ̀ yẹbẹyẹbẹ mọ̀mọ́ gbére fún wọn nílé owó yẹbẹyẹbẹ mọ́ àwa ni ọwọ́ mọ̀ gbére fún. ire ajé ire ọlá ire ọlá ire àìkú baálẹ̀ ọ̀rọ̀, kọ́ wọlé tọ gbogbo wa gbogbo ọmọ káàárọ̀ òjíire gbogbo ọmọ kóòtù Yorùbá lápapọ̀ mo mọ̀ kí yín o mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́ mo kí tológun tológun mo kí gbogbo wa pátápátá àní bọ́wọ́ àní lukun ayé gbòrògbòdo ayé ò ní lù fún wa jó ó yẹ ká sàmì sí ti ń ṣẹlẹ̀ lóde ayé lónìí bólódùmarè bá lè bá wa ṣe tá a bá lè dòmìnira wa kì bá mọ̀ dà àìsí lómìnira ìsọ ní dẹrú ni hmm. ìsọ ní dẹrú ni àbí ọgbọ́n wo la fẹ́ ta báyìí ní ìsìn ẹ wò wá wọn tà sóko ẹrú hmm. bàbá ò rọmọ ẹ tọ́jú débi ọyẹ ọmọ náà ò jèrè bàbá ẹ mọ́ ìyàwó ló ti dẹ ìyàwó aláya yìí o déédéé ẹni tó bá wà lókè nìkan ni ń gbádùn tán ti gbàgbé wípé àwọn kan ń bẹ tí wọ́n ń jìyà ọgbọ́n wo látàtà fi gbára wa lọ́wọ́ sí àtìyà tí ń dà wá láàmú yìí àfi ká bẹ ọláwùrà ọba dániwáyé ká bẹ ká tá a bá bẹrí wa torí wa ti gbọ́ àbùsébùsé torórí làbá bẹ̀ orí làbá bọ làbá fòòṣà sílẹ̀ o orí làbá bọ làbá fòòṣà sílẹ̀ ìgbà tó rí ń gbe ni níbo ló sà ń gbé orí làbá bọ làbá fò sà sílẹ̀ o orílẹ̀lẹ́gbẹ̀ẹ́ ara tètè gbé ni kò fórìṣà torórí agbe ní fi lagbó orí àlùkò ní fi lọ̀dàn orí odídẹrẹ́ ní fi làlújá orí ẹja ní fi labúlómi làpọ̀nrán fi làrókò orísìn mi débi re ibi orí ń bẹ́sẹ̀ rè mi ọmọ orísìn mi débi re bí ọ̀bà sí orí àfẹjò digi. tí ọ̀bà sí orí àfẹjò digi orí náà ni orí ni ká bẹ̀ mhm. orí ni ká pè mhm. orí ni ká ké sí mhm. kélédù àkọ́ gbà wá lọ́wọ́ làásìgbò tí ń bẹ láyé kó gbà lọ́wọ́ ìdààmú tí ń bẹ níjù kó gbà lọ́wọ́ hílàhílo ogun tí ń bẹ ogun rọ́kẹ̀kẹ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kórí ọgbà wá wọ́n ní bí inú ilé bá mọ́oru kò yẹ káàrin ọ̀dẹ̀ ó nítalẹ̀ báàrin ọ̀dẹ̀ bá tún wá nítalẹ̀ tí ìrì àìmọ̀ ọ̀bá tó jẹ́ àsàn lóde gbangba níbo là kẹ́rù sí àbẹ́ẹ̀rí hmm. ilé ayé kẹ́ wo bí ayé kẹ́ wo bí ó dé dúró hmm. kẹ́ wo bí tí ojú kòkòrò ń bá yéèrè tí ń bẹ́ẹ̀ dáre irọ́ pípa èké tẹ̀m̀bẹ̀lẹ̀kun ojú kòkòrò ẹ wo bí tó bá wa dé lóde hmm. ayé lónìí ọmọ Yorùbá ẹ mọ̀ jẹ́ àrònú ká pàtọ̀pọ̀ sójú kan kó lè bá a ká gbára wa lọ́wọ́ hílàhílo ká má fi àṣẹ rú mọ́ kí là ń wá kí tí ò sí lọ́dọ̀ wa hmm. Hmm. wọ́n ní ilẹ̀ tí ń sàn fún wàrà àti fóyin òun nílẹ̀ nàìjíríà àìnítẹ̀lọ́rùn lọ́jà wa sọ di tẹni ẹlẹ́ni hmm. tó di pé wọ́n ń kó alẹ́ rù wọ́n tún fi àṣẹrú pẹ̀lú ẹrù wa lọ sílẹ̀ òkèèrè ọlọ́run gbà gbogbo wọn o tó ọlọ́run gbà o. arábìnrin kan pè mí ó ní ọ̀rọ̀ ayé òun yé mọ́ wọ́n wá ní kí ló ṣẹlẹ̀ ó lóun wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ó pè mí lẹ́nu lọ́ọ́lọ́ yìí ọ̀rọ̀ tó bá mi sọ bà mí lẹ́rù ọ̀rọ̀ tó bá mi sọ ni wípé òun sùn lálẹ́ òun wá rí i wípé nígbà tóun ó jí láàárọ̀ ọjọ́ kejì wọ́n ti fa irun abẹ́ ń lọ wọ́n ti fárun abẹ́ ń lọ wọ́n ti fárun orí ń lọ wọ́n ti sì fa irun abíyá lọ ah, ah. ó lóun wá wò pé ìgbà tóun sùn nìkan lòun dá sùn wọ́n sì tún tilẹ̀kùn mọ́ rí èsè. ṣé ogun ilẹ̀ nàìjíríà ogun àwọn èèyàn dúdú atúmọ̀ báyàn lórílẹ̀‐èdè ni bàbá ẹ ti gbọ́rú ọ̀rọ̀ báyẹn rí. kò síbi ọwọ́ jẹ irin ò tó. yorùbá dùn online tv ẹ máa gbádùn wa nìṣó. iṣẹ́ àwọn olúbínú hmm. wọ́n lè wó lulẹ̀ ni wọn ò lè gbé dìde àìṣe hmm. hmm. àwọn olúbínú ẹyẹgún ni wọ́n fi í ṣe. ẹyẹgún ni wọ́n fi í ṣe. bẹ́ẹ̀ ni hmm. ẹyẹgún ni wọ́n fi í ṣe wọ́n wàá mú abẹ tí wọ́n fi fárí òkú o hmm. ni wọ́n fi parí iṣẹ́ nọba sọdẹbọra o ní fárun láìsí ẹni lọ́dọ̀ ẹni tí wọ́n fẹ́ fárun rẹ̀ hmm. ẹ láyé jọ̀hún obìnrin tó bá kọ́kọ́ nọba ní kí wọ́n lọ fárun orí rẹ̀ láì relé wọn bí wọ́n kọ́kọ́ lọ wọ́n fárun orí ẹ̀ wọ́n fata bẹ́ẹ̀ wọ́n fata bíyà rẹ̀ wọ́n tún wá kó ránṣẹ́ lọ ọbẹ̀ pé kó lè mọ̀ pé àwọn sì ń wò lójú ni o hmm. kọ́ padà wá hmm. wọ́n àtúnìkan lọ kó fún un lójú kòrókòró. bàbá ẹ dákun ẹ tún ọ̀rọ̀ yẹn sọ kó lè bá yé àwọn èèyàn tó ń gbọ́ wa. àní irun hmm. níbi obìnrin kọkọ lọ irun orí obìnrin ọ̀hún níbi ọkọkọ lọ wọ́n rán àlùjànnú pé ọ lọ fa yóò fa torí yóò fa tàbí yóò fa tàbí yá wọn ò tún wá kó rán odidi èèyàn ránṣẹ́ sí i pé kán lọ kó irun yìí fún un o kó lè bá a mọ̀ wípé à ń sì nífẹ̀ẹ́ ni o kó tètè padà wá. ah kábíyèsí lódìmọ̀rẹ́ wọ́n fa irun orí èèyàn láìsí ilé wọn nígbà tí ó sùn tó ti sùn wọ́n fa irun abẹ́ rẹ̀ hmm. wọ́n wá fa irun abíyá rẹ̀ wọ́n máa ń fa ah kábíyèsí lódìmọ̀rẹ́ wọ́n máa ń fa. bàbá ìgbà tó hmm. wá pè mí tomijé tomijé ló fi pè mí wá ní bàbá ó ní òun fọ náà ọba bẹ̀mí pé bóun ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí pé wọ́n ti fa irun apá kan orí òun mm-hmm. irun abẹ́ wọn fa tán mm-hmm. mo ní sẹ́ ẹ̀ wọ ṣòkòtò sùn ni ó ní gbogbo ẹ̀ ló ń wọ̀ sun. ta ni ẹjọ ń jà mm. ta ni ẹjọ ń fa tìporo mm. Mm. ẹni ẹjọ ń fa tìporo ni ọ̀dàn ṣe ń wò kì í ṣe yóò ṣe àrùn kì í ṣe pé bóyá àlùjánu kan tí ọmọ rí wọ́n máa ń ran ni kí ló tàn fa torí tiẹ̀ kílẹ̀ tó mọ́. kábíyèsí rí bí irun bẹ lórí èmi náà ẹni téèyàn bá jọ ń fa tìporo oní máa ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀. mo fẹ́ àwọn ọmọ Yorùbá gbogbo àwọn èèyàn tá a wà káàkiri gbogbo mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára bàbá lónìí hmm. ẹ̀kọ́ mo fẹ́ jẹ́ ká kọ́ mo sì ń sọ fún gbogbo ẹ̀yin èèyàn bàbá ò ṣe wá lọ síbi kankan o ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sọ pé àwọn fẹ́ wá bàbá lọ sábà àwọn fẹ́ wá wọn lọ sí bàbá ò bàbá bàbá ò bàbá bísì jù báyìí lọ bàbá ò ṣe wá lọ síbi kankan mo wá bá wọn láti oko bàbá ibi tí bàbá eight thousand naira ni ọ̀kadà gbé mi eight thousand naira náà ni ó tó gbé mi padà sí ibi tí mo ti wá yàtọ̀ sí sí ojú títì ni o tí màá ti gbé mọ́tò tí màá ti padà tí màá ti mọ lọ torí mọ́tò wíwà mọ́tò ọkọ̀ kò dé ibi tí bàbá wà mò ń fàsìkò yìí sọ fún yín ni pé tẹ bá fẹ́ bi mí léèrè pé ah mo fẹ́ wá rí bàbá mo ń lọ sí ibi tí bàbá wà mo bi mí léèrè ibi tí bàbá wà torí bàbá tó ń sọ pé ó mọ ibi tán wà ó ṣe kinní kan o ò lè ráàyè rí bàbá ṣe rí fọ́nrán fídíò tá à ń yá yìí tipátipá gan-an la fi ń bá bàbá yà á bàbá yìí ṣe ẹni tí ń pa owó lórí social media o bàbá yìí ṣe ẹni tí ń sọ pé ẹ lọ mówó kan wá lórí social media bàbá máa ń fún yàn ní oògùn lọ́fẹ̀ẹ́ ni torí pé ọdẹ ọdẹ inú igbó ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ọdẹ ń já inú igbó náà ti ń já gbogbo ẹ̀ hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan nígbàgbọ́ wípé bàbá gba five hundred thousand bàbá gba one million irọ́ o bàbá yìí gba one million wọn gba five hundred thousand lọ́wọ́ ẹnìkankan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan wà tó jẹ́ wípé bí ọ̀rọ̀ rẹ bá ṣe jẹ ni bàbá ò ṣe bọ́ ọ̀tọ̀ wọn à sì ní parọ́ fún ọ mo wá fẹ́ ká kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ pọ̀ bàbá irú obìnrin bẹ́ẹ̀ tí wọ́n fa irun abẹ́ ẹ̀ lọ tí wọ́n fárun abíyá àti irun orí ẹ̀ lọ kí ni nǹkan tó lè ṣe. Hmm. kò sí rẹpẹtẹ hmm. bàbá ní ká fojú inú wò bọ́dẹ bá hègbín lóko hmm. apanipansa àdè lókùn. Hmm bá hmm. a bá he alábàáhùn á dè ní gàgá hmm. ǹjẹ́ bá a ṣe hègbìn tokuntokun là á sí. Hmm. rárá. bá a ṣe de ahun lóko ṣé tokuntokun náà là á sí. rárá. tí ẹ bá rán yàwó lọ́jà pé ó lọ ra rúwá wọn ó dì léwé wọn ó dì lókùn bàbá ní ó lọ rògìrì wá wọn ó dì léwé wọn ó dì lókùn ǹjẹ́ ní wọn a máa ṣe irú tokuntokun ǹjẹ́ ní èèyàn a máa ṣe ògìrì tokuntokun. rárá tí a bá ní kọ́ ra yọ̀bọ̀ á fi ṣe bẹ̀ ǹjẹ́ ní èèyàn a máa mú iyọ̀ hmm. ní dídì yẹn kàn fi ṣe bẹ̀. rárá. Hmm. àyíde ahun pa hmm. àkídègbín sè ẹnìkan kì í dirú kọ́ mọ̀ tu àìdógìrì kan mọ̀ tu bóbìnrin bá di yọ̀tà lọ́jọ́ obìnrin náà ní tú ṣe bẹ̀ nílé ó dàdí túnu. ó dàdí tú. àwọn kan ń dènù àwọn kan ó sì tu ọ̀nà àbáyọ wà fúnrú ẹni bẹ́ẹ̀ tí ó sì ní pálá. wọ́n á máa pèèyàn láti nàìjíríà. bóyá ẹnìyẹn ti wà nílùú òyìnbó ti wà ń bẹ̀ ti lé ní ọgọ́rùn-ún ọdún ó ti wà ń bẹ̀ ti lé ní bóyá bíi ogún ọdún ọgbọ̀n ọdún wọ́n á sì pè é láti orílẹ̀-èdè wa yìí láwọn ọmọ Yorùbá á sì pè wọ́n á pè wọ́n á sì pè wálé bàbá ẹ ti gbọ́rú ẹ̀rí. ọwọ́ dáadáa ní ti pípè ẹni tí ọba ti létí tó sì lórúkọ tí ń jẹ́ dandan ni wọn ó pè é. ẹni tó bá ti létí tó sì lórúkọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ni á pè é tí ó sì gbọ́ láti orílẹ̀-èdè nàìjíríà. gbogbo ibikíbi tó bá wà lórílẹ̀ èpè ayé tátẹ́gùn tí máa ń fẹ́ hmm. tí wọ́n ti máa ń mí hmm. tí wọ́n ti máa ń sùn hmm. tí wọ́n ti máa ń jí gbogbo bẹ̀ náà látẹ́gùn sì lè fẹ́ dé gbogbo bẹ̀ náà ló ti lè gbọ́ ló ti lè wálé kódà ká dúró mẹ́rù. ẹ tún ọ̀rọ̀ yẹn sọ bàbá. kò ní dúró mú ẹrù. kò ní dúró mú ẹrù tó fi padà. kò ní dúró mẹ́rù tí ì wálé. apè rẹ̀ wá póríṣiríṣi. àwọn kan àtọ̀yẹ́ pé tẹ́ ẹ bá pè wọ́n ẹ máa sọ ni títí di ìgbà tí ó dé láti lè pa ẹ̀jẹ̀ tí ó dẹ́sẹ̀ lé wọlé tó bá wọlé ń kùrùgbẹ wèrèrè ò ní ṣe é wò. tó bá wọlé láì ta ẹ̀jẹ̀ wọlé hmm, wèrèrè ò ní ṣe é wò ọgbọ́n yín bàbá ọgbọ́n yín bàbá. so so ibi tí àwọn pípè yẹn fi oríṣiríṣi nìyẹn tó fi yàtọ̀ síra wọn nu. Hmm. yóò hmm. wálé o. wọ́n pè láti ọ̀hún. yóò sì wálé. yóò sì wálé. wọ́n wà máa sọ láti lè ṣẹ̀rọ̀ fún un. tó bá ti wá tẹ̀jẹ̀ mọ́lẹ̀ tó bá ti lè wọlé tó sùn tó jí tán fún lóúnjẹ ara rẹ̀ ó wálẹ̀ hmm. yóò rí wípé òun ti délé ó ti bí ṣe ń bọ̀ kò ní mọ̀ pé lé lòún bọ̀. tó dẹ̀ lọ jẹ́ kí n sọ pé gbogbo ẹyẹ èèyàn tẹ́ ń wò wá ẹ̀kọ́ la fẹ́ kọ́ lónìí bàbá ó sì ṣàlàyé nípa àwọn solution sáwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bàbá ká mọ báyàn sùn lójú oorun wọ́n wàá bá sùn lójú oorun títí yóò dẹ̀ wọ́n bá sùn lójú oorun débi wípé yóò dẹ̀ tún atọ́ ọkùnrin yóò sì tún dà sórí bẹ́ẹ̀dì nígbà tílẹ̀ bá mọ́ bàbá ó ṣe é ṣe bẹ́ẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ ṣe torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wọn á lè má lọ ìsọ síta àwọn ẹlòmíì lè kọ́kọ́ mọ ń gbọ́ fúngbà àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì gan lè mọ wò pé irú ọ̀rọ̀ wo lárákùnrin ìsọ ẹja akẹ́kọ̀ọ́ ńbẹ bàbá. tó tó tó tó fún hmm. ayé tó tó ayé àkámara hmm. ọ̀nàmọ̀nàyé ìbá yín o ẹ̀yin ọ̀kàrà ni koro ẹ̀yin òkoro ni kàrà ẹ̀yin afínjú ẹyẹ tí muminú agbada sálo sálo hmm. ẹ̀yin àjọtọ̀tọ̀ èèyàn mọ́ bì ẹ̀yin oníbàǹtẹ́ pèlèjà tí ń namọ láì yọjú sọ́mọ hmm. ẹ̀yin abapá tinni abẹsẹ̀ tinni abirin àsálẹ́sẹ̀ méjèèjì ẹ̀yin agbẹ́gbìn ìgànnà jà bógiri wọlé hmm. mo mọ̀ sí bá yín o hmm. iṣẹ́ àwọn ìyá mẹ́nu àwọn ìyá mẹ́nu àwọn ìyá mẹ́nu ó wà nípa pé tí wọ́n bá fẹ́ gba rísìkì lára èèyàn wọ́n á mọ̀ síbẹ̀ tí wọ́n bá fẹ́ kí obìnrin ọmọ wà nípò ẹni tí ó ṣàbíamọ hmm, hmm. wọn a máa ṣe bẹ́ẹ̀ hmm. obìnrin tí wọn ti ń bá sùn kò ní lè ṣàbíamọ wọn ó sì gba rísìkí rẹ̀ ọkùnrin náà ti bá ń bá àyàn sùn lójú oorun wọn ó gbèdì fún un yóò máa dò yóò sì máa dàtọ̀ ara àsìkí rẹ̀ yóò máa lọ kò ní lè dóyàn lójú ayé kó doyún. ẹ tún ọ̀rọ̀ yẹn sọ tó láwọn èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ ni torí mọ̀ pé ẹ̀kọ́ tó pọ̀ ń bẹ lára yín bàbá wọ́n ń gbọ́ yín bàbá ẹ tún ọ̀rọ̀ ń sọ. àníṣẹ́ àwọn ìyá mi ni hmm. àwọn ni wọn máa ń ṣe àwọn ni wọn máa ń ṣe àwọn ni wọn ni okó tí wọn fi bóbìnrin sùn hmm. láì yọ kó hmm. obìnrin tí wọn bá ti ń bá sùn lójú oorun ẹ ti mọ̀ wípé kò lè ṣàbíamọ sójú ayé ẹlẹ́ẹ̀kejì tí ó ti jẹ́ àwọn á jẹ́ ẹni tó yan ọkọ ọ̀run Hmm. tọkọ ọ̀run bá ń ti ń bá a sùn hmm. kò lè ṣàbíamọ sí ilé ayé yóò sàmọ rí wípé wọn ń bọ ń ṣe hmm. nígbà bá ṣe tán ni yóò tó wá jí pé à òun rí nǹkan o tó bá jọkùnrin náà ní bá ń bá àyàn sùn lójú oorun tí ń dàtọ̀ wọn á mọ gbàtọ̀ rẹ̀ pamọ́ síbì kan kò lè dóyàn lójú ayé kó lóyún kò lè dóyàn lójú ayé kó lóyún ọ ti yan tiẹ̀ fún un nu wọ́n ìtàn máa gba àsìkí kúrò lára irú ọkùnrin bẹ́ẹ̀ hmm. wọ́n gba àsìkí kúrò lára rẹ̀ wọ́n bá ní ó sọ̀rọ̀ ajé gidi mọ́. bàbá a sì ń bọ̀ lórí solution gbogbo nǹkan tá à ń sọ hmm. yìí bàbá téèyàn wà lórílẹ̀‐èdè amẹ́ríkà láti bí ogún ọdún ọgbọ̀n ọdún ọdún márùn-ún ọdún mẹ́wàá kọ́mọ̀rì bá ti ṣe kọ́mọ̀rọ̀ náà gbégbà kí ló lè fà á ṣé kò béèrè lọ́wọ́ orí kó tó lọ ni àbí kí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín fi ń pariwo pé kò sí kò sí lórílẹ̀‐èdè amẹ́ríkà ká tó wá sọ̀rọ̀ tìwé ìgbélú. kò sí ní tí í ṣe ni hmm. tọkọjá ilé ẹ lé hmm. kò sí tí dàyàn láàmú tọkọjá ọ̀ǹdè èèyàn hmm. tẹ bá kíyèsí ẹ rí wípé èèrà kankan ó ju èèrà lọ kankan tí mo ń tà yẹn ó ju èèrà lọ kankan ò tó ta pẹ́pẹ́ ta pẹ́pẹ́ ò tó kàmọ̀dù èèrà náà ni gbogbo wọn. Mm. tí nǹkan bá wá sọnù nínú ilé èèrà hmm. ǹjẹ́ a lè wá nǹkan lọ sí ilé ìkàmùdù. láíláí ó jìnnà síra wọn. torí orí ìkàmùdù ọwọ́ léèrà dépò hmm. yóò jí nǹkan níbẹ̀. Hmm. <laughs> ìkàmùdù tóbi orí rẹ̀ ọwọ́ wípé tó sọnù náà o ilé ìkàmùdù ní kẹ́hìn tí wà. so orí ìkàmùdù ọwọ́ léèrà n ò lè lọ lé rẹ̀ nítorí hmm. sọnù lè kàmùdù lè kàmùdù lẹ́ wá sí hmm. Hmm. ìyẹn ni wọ́n fi máa dá lódù wípé tẹ́bá kèsì wọ́n á ní eh, ọ̀bàrà òbòdí ìdí ọ̀mọ́lé kankan ilé ẹni ní ni. ìdí ọ̀mọ́lé kankan ilé kankan ní ni kankan ilé ẹni ní ń ta ni ọ̀bàrà òbòdì ìdí ọ̀mọ́lé kankan ilé ẹni ní ń ta ni kòkòrò tí ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ní ń gbé kòkòrò tí ń jobi arobi ní wà kòkòrò tí ń jobi arobi ní wà ah, ẹni tí ń ṣe ni inú ilé ẹni ni. Hmm. Hmm. àwọn yẹn ogun ti bọ́n ọ lọ láti ilé hmm. tí wọn ò bá tètè wá bọ̀rọ̀ kò fi ṣàdá tó kọ́mọ́jì ojú mọ́ wọn lọ́wọ́. bàbá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan mo fẹ́ kí gbogbo àwọn èèyàn fi kẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tá a wà yìí ẹlòmíì pè mí ó ní gbogbo àwọn akẹgbẹ́ òun wọ́n ti rí bá ti ṣe wọ́n ti rọ́nà gbégbà ó lóun wá wo ara òun ọlọ́dún ìlòun pé ọmọ forty seven years old ó lóun ò lè dá ó lóun ò lè dá blọọkù ẹyọ kan rà lórílẹ̀‐èdè nàìjíríà tá a wà yìí náà tó ni o hmm. ah, mo wá ní ní bí nàìjíríà ṣe burú tó kódà ọlọ́kadà gan kọ́lé bí nàìjíríà ṣe burú tó bíríkì àwọn kí ló àwọn tó ń salẹ̀ tó ń ta pure water wọ́n ń kọ́lé ó ní bóun dẹ̀ ṣe wà yìí ó ní kò mọ́tàn mi jẹ ó ní bóun ṣe ń bá mi sọ̀rọ̀ ó ní blọọkù lásán ó lóun ti rà rí kí ni máa ṣẹlẹ̀ sáwọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ ṣé bọ́ lòun ṣe dá wa nu ah! ajá láìní sọlọ ń dá àyàn kọjá láìní ni. túláàsì ọ̀rọ̀ kọ̀ hmm. agbára ọ̀kọ́lé hmm. ẹ wo ayé gbàǹ bàbá ńlá bàbá wa ń dọ̀hún hmm. tí wọ́n máa ń pa èèpo ogi ọmọ tí wọ́n ó de gàgá tí wọ́n ó fi ṣe lé wọ́n wàá lọ inú pápá wọ́n lọ pa kókó hmm. wọ́n fi yé hmm. kò tí ì sí páànù hmm. nígbà náà wọn ò tí ì mọ kó páànù wàá bí àwọn èèbó ò tí ì mọ ṣe páànù nídìí èyí nídìí èyí tẹ bá kíyèsí ẹ rí i wípé ẹlòmíì ilé tí àwọn bàbá wọn kọ́ ní dọ̀hún náà ni wọ́n mọ tún kó korí rẹ̀ sí tí ò lè dálé kọ́ ní gbogbo ẹyẹ ní sunkún lé o àdáhùnì lẹni ní ọmọ ojúrábẹ́sá hmm. tíntín kéré nínú ẹyẹ ọmọ nkọ́lé ìròró kéré nínú ẹyẹ ọmọ nkọ́lé hmm. ẹ wá wà gbìgbò bó ṣe tó jàlùgbè jàlùgbè ọmọ nkọ́lé o hmm. agbe asẹsẹ pé agbe asunu sẹpẹ sẹpẹ agbe sẹpẹ aluko. gbogbo wọn náà nílé lórí tẹ bá wá kíyèsí ẹ rí wípé àdán nìkan ṣoṣo ni ò nílé àdán kan àdán nìkan ṣoṣo nílé ni ò níbì kan àsùn sí ibi àdán bá dé náà ní ọ̀rọ̀ sí hmm. bọ́lọ̀ ń ṣe dá gbogbo rẹ̀ lẹ́kẹ̀ẹ́kanu hmm. ẹyẹ làdán hmm. ẹyẹ ni tíntín agbègbò tóbi ọ̀dá léní tíntín kéré ọ̀dá ti ẹ̀kọ́ ìrò rẹ̀ kéré ọ̀dá ti ẹ̀ní tẹ bá kíyèsí dáadáa ẹ rí wípé àdán ò níbi tí tùn sí tàdán bá jẹ lọ ibi ọba ilẹ̀ bá mọ sí náà ní ọ̀rọ̀ sí. àdán ò níbi tí ń sùn sí. àdán ò nílé. kórí má sí tí ò ní mórí ilé kíkọ́ wáyé hmm. ẹlòmíì ó yóò sanwó ọdún kan tí ó lọ gbalé ìtura hmm. tí ó sanwó odidi ọdún kan owó lé lé léyìn o ẹlòmíì àwa kò ní kọ́lé wípé ogun lé wọn ni òjì hmm. orí ṣe gbogbo

àwọn hmm, rí bẹ́ẹ̀ dáadáa a máa rí hmm. ni ti ẹnu hmm. ni a fi máa sọ fún pé ẹ̀jẹ̀ abọ̀rí méjì lórí ẹ̀dá kan ṣoṣo. ọjà mọ̀ gbọ́ bàbá. orí méjì ìkan ń gbé ta ìkan ń gbénú àwọn méjèèjì ni wọ́n ní kí wọ́n lọ rúbọ níjọ́ náà lọ́hùn ni ó lọ rúbọ. orí ìta àtorí inú. orí wọn bá gbọ́ ẹbọ náà bá rú fẹ̀ hmm. ẹ gbọ́ hmm. ló bá di wípé wọn bá fẹ́ jẹun hmm. orí ìta ni wọ́n ń fún ọ̀dọ̀ orí ìta olórí inú ò ti jẹun nígbà pé orí lẹnu wà ó ní ọgbà oúnjẹ lọ fún orí tí ń bẹ nínú nígbà tí ó jẹ́ wípé orí inú òun ni ọgbọ òun lọ ẹbọ tí ò rú orí ìta nìkan lọ gbọ́. bọ́n bá fẹ́ dé fìlà tí ó fi ti èèyàn orí ìta ni wọ́n ó fi sí wọn ì dé fìlà sórí inú hmm. bọ́n bá fẹ́ sọ̀sọ́ tó nítumọ̀ orí ìta náà ni wọ́n ó fi sí àtọkùnrin àtobìnrin hmm. orí ìta ni lórí inú bá ń bínú hmm. náà bá ní ìwọ orí ìta tètè lọ máa bẹ orí inú o kọ́ mọ́ bàbá yí ẹ jẹ́ o náà fi mọ́ sọ wípé dákun dábọ̀ orí inú mi mọ́mọ́ bá tòde jẹ́ fún mi hmm. àparí inú mi dábọ̀ mọ́ bá tòde jẹ́ fún mi orí inú yín ò ní bá tòde yín jẹ́. bàbá hmm? ẹ ní bínú lórí àwọn kan ń pè mí lórí wọn á fẹ́ yàwó lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n wàá mú ìyàwó wọn lọ sílùú òyìnbó wọ́n bá ti wá débẹ̀ ìyàwó wọn wàá dọkọ mọ́ wọn lọ́wọ́ ọkùnrin kan wá pè mí ó pè mí tómijé tómijé ló pè mí wípé ìyàwó ti gba lé mọ́ ń lọ́wọ́ ìgbà tóun sì fẹ́ ìyàwó yìí òun fẹ́ níṣu lọ́kà ni bóun ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀tọ̀ ni yàrá tó ń sùn ọ̀tọ̀ ni yàrá tí obìnrin ń sùn ọ̀tọ̀ níbi tí ń sùn ọ̀tọ̀ níbi tí ń sùn mo wá ẹjọ́ kò lórílẹ̀‐èdè nàìjíríà ni aláwọn ẹjọ́ kúrò pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ni mo wá bi léèrè pé ó wá bi mí léèrè pé kí ni ọ̀nà àbáyọ sírú kàbáhùn obìnrin ti gbalé mọ lọ́wọ́ o débi wípé agbára rẹ̀ ọ̀ka mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn sì ń bẹ lórílẹ̀‐èdè amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ wọn tí ẹ bá fi lè halẹ̀ mọ́ obìnrin jù obìnrin yẹn lè gbé ọ lọ sí ilé ẹjọ́ tàbí kó fọlọ́pàá mọ́ ọ Eh. tàbí kó dojú iṣẹ́ ọkùnrin yẹn kó da ojú ẹ̀ délẹ̀ bàbá kí ni nǹkan tí solution wà mi ò sọ pé pé wọ́n ṣe nǹkan lo nǹkan sí obìnrin yẹn o ṣùgbọ́n kí ni solution fún ọkùnrin tí ń ṣe irú obìnrin tó rí bẹ́ẹ̀ sí ọkùnrin. níbi tí ọ̀rọ̀ ti bàjẹ́ hmm. ó ní ọ̀làjú hmm, hmm. ọ̀làjú ló dé lọ́dà gbogbo nǹkan rú àwọn obìnrin èèbó àwọn ni wọ́n máa ń so lórí ọkọ wọn. Mm tán bá ti lọ ṣe àdéhùn ní ilé ẹjọ́ hmm. pé èmi o mo fẹ́ ọ ń fẹ́ ọ hmm. ẹ rí wípé obìnrin ni wọ́n máa ń fìwé ẹ̀rí lé lọ ìyẹn ni wípé obìnrin ló fẹ́ ọkùnrin lọ kì í sọkùnrin lọ kì lọ hmm. àwa tí a wá fi ọpọlọ gbé tá a fi làákàyè sí òun ló ń bí ìṣòro tá à ń kojú yìí tọ́wọ́ jẹ́ wípé àwa náà wá lò lẹ́sìn ìbílẹ̀ pé lágbájá ọmọ lágbájá ọmọ fẹ́ ọ nsóńdì ìmọ̀lẹ̀ wa nsóńdì ó sà. ká tó travel. ká tó rebì kankan nsóńdì ó sà sọ yọ lẹ́nu pé kò sá pa ọ́ tọ́ba ti ní ńlá wípé kò sá hàn lé mà ní wípé kọ́ ọ lọ kọ́ ọ takùté ti mú. ọmọ ti lago sóòrè sà lórí. bẹ́ẹ̀ ni takùté ti mú. takùté ti mú. ẹ gbọ́ bí wọ́n ti máa wí ni. Hmm. wọ́n ní olúkodí olúkodí olúkodí iná roro lójú ọdẹ òrùn kàkà lẹ́yìn akàn. Hmm. ajá máa bọ́ lọ́fìn so àfàpalò gbòòrò fajà ogun. Hmm. ìyá ayé mo pè yín o. wọ́n ṣe kò sẹ́ni dẹ́ lè mú lọ sídìí òòṣà tí ó tó ọkọ̀ tí ọ̀gbọ́n láyéláyé ṣùgbọ́n àyí ṣe kóòtù là lọ hmm. lápẹ̀ẹ́ wá aṣọ àpọ̀ hmm. àwọn náà fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ síra wọn lọ́wọ́ hmm. kálukú ló nípọ̀n rí òòṣà nínú ìran wẹ nínú ìran wọn kò tí ò nípọ̀n rí òòṣà tí wọ́n ń sè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀làjú ni. ọ̀làjú lọ́wọ́ bí ló mú orílẹ̀-èdè náà ní ìsìn débi wípé bẹ bá yan ẹnìkan wọn á ẹ fẹ́ lọ ṣèbúra fún wọn gbé ìwé kinní kan kalẹ̀ ṣé ìwé dàbí òòṣà Hmm. ìwé ọjọ́ hmm. òòṣà ìwé ọjọ́ òòṣà ìwé ọ̀dà bí òòṣà ìwé ọ̀dà bí òòṣà ìwé ọ̀dà bí òòṣà kò dà bí òòṣà ọba àṣẹ mùsùlùmí ọba àṣẹ kìrìsìtẹ́nì ọba àṣàbàláyé ẹ̀yin ẹ pé ó lọ fòòṣà búra hmm. tọ́ọ̀bà ti dà á bàbá kọ́ wa máa ṣẹ̀sìn ẹ̀ lọ tọ́ bá ti fòòṣà búra tán. bàbá gẹ́gẹ́ bí ọdẹ àwọn ọdẹ ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan wípé ẹ máa ń ṣiṣẹ́ fún èèyàn tẹ́ ẹ̀ ní gbà kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ tọ́lá wọn ṣe bá ti yọ gbẹ hmm. pé ìta bá ní lójú iná tá a bá ti mú tá a jáwé tá a wá gbòmọ tá a bá ti lò kọ́ lọ lò náà nì. Hmm. torí èmi tiẹ̀ wá wò wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán níṣòro a gbọ́dọ̀ máa tán ìṣòro wọn ni kọ́lọ̀ máa fún yín lórí ọ̀fẹ́ láti lè máa tán ìṣòro wọn. kọ́lọ̀ ń fún wa lórí ọ̀fẹ́ o. mo wá wò pé ẹni tó bá níṣòro ẹlòmíì lè máa lówó lọ́wọ́ bàbá ǹjẹ́ ẹ ẹran ah, àwọn èèyàn tí ò lówó lọ́wọ́. mo ṣe rí o hmm. mo ṣe rí ọkàn wa jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ ya fibi sólóore ẹ̀dá hmm. nítorí nígbà tí mo sì wà lópèpé dáadáa mo rárá gbé mo hmm. rárá rún tí mo bá tajà lóko màmá fowó mi rà nílékulẹjà ní ètí ìbà nílé tí n ó so oògùn bàbá mi ní oògùn tí ò jẹ òun là kì í láwìn. oògùn tí ò jẹ. oògùn tí ò bá jẹ òun là yìí tà láwìn oògùn bá jẹ́ èèyàn ọ̀tá láwọn tóògùn bá jẹ́ àwé tó bá ti lò wà fún lówó hmm. Hmm. tá a bá wá ṣiṣẹ́ fún wọn tí wọ́n bá lọ wọ́n wà á fi ẹnu dúpẹ́ lóòótọ́ pé ah bàbá àríṣe kìíní iṣẹ́ ìjì ó ṣe o ṣùgbọ́n ó ti gbàgbé ń táwa náà tá ń gbà náà tá a fi ra nǹkan egbòogi sóògùn hmm. tá a wá fún wọn kán tiẹ̀ wàá mú tọ́rọ́ tàbí kọ́bọ̀ kán pé bàbá ẹ má bínú o ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò dùn á Hmm. nítorí wípé nínú nínú eh, kí ló kọ ìwé tí wọ́n gbé wá tí wọ́n fi ń ṣèsìn bíbélì hmm. wọ́n lé èèyàn mẹ́wàá ni jésù ló mú lára dá ṣùgbọ́n nìkan ṣoṣo lọ́wọ́ adúpẹ́ ní òjò ọdún à hmm. ní òjò ọdún à kò sí bá a ṣe lè ṣe tà nírà fi tó lóore. a jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ sì lè ṣiṣẹ́ ọ̀fẹ́ fún wọn títí di àsìkò. mo sì máa ń ṣe o mo máa ń ṣe o Hmm. ẹnu pé mi ò wá fi gbogbo ara hmm. owó pọ̀ lọ́wọ́ mi ara ti ń kún mi hmm. ìwọ̀nba ọṣẹ́ tí ó wà nílẹ̀ tán bá ti bá mú wọ́n bá ti bá mú nǹkan tí mo lè tàṣọ owó wá ń bá oúnjẹ lọkọ̀ mọ́ gbọ̀n lẹ̀ tó bẹ́ẹ̀ débò pé kí n lè rí nǹkan yẹn rà pé tó bẹ́ẹ̀ ń bá wa ní ò fẹ́ ṣe kínní yìí o tágbára owó mi bá gbé màá ṣe fún tágbára owó mi ò bá gbé màá ní kó lọ rà á wá fúnra rẹ̀ tó bá ràdé tó bá jẹmọ́ kí n wá lóko màá wà màá sí. bàbá tí Ṣàngó bá ń pa àròkò tí bá ń pàràbà tí ń fa àròkò yà bíi ti gé ńlá kó kí náà ń pè ní gé ńlá. <sighs> Olódùmarè ló dá sínú igbó. Hmm, hmm. igi ńlá gangan. igi ńlá tí à ń sọ ń pa rẹ̀ kì í gbanwé sílẹ̀ ẹlẹ́ lásán. Hmm. tó bá ti rúwé lọ́dún kó tó di wípé yọ bẹ̀rẹ̀ wípé ewé kan bọ̀ lára rẹ̀ aláǹtakùn ó ti ta sí gbogbo bẹ̀ pátá téwé bá ti ń bọ̀ òkun aláǹtakùn ní ọmọ gbèrò hmm. òkun aláǹtakùn ní ọmọ gbèrò òní ọmọ gbèrò tó bá ti wá di wípé ewé ń tán lórí ẹ̀ pátápátá tó ti tó ti tó ti wúwo dùgbẹ̀rẹ̀ hmm. olódùmarè ọwà rán ìjì wá Èdùmàrè ó rán ìjì wá. bẹ́ẹ̀ ni. ẹ̀yin ẹ̀ṣẹ̀ ń gbọ́ o. tó bá ti rán jìdé ìjì ọ̀fẹ́ atẹ́gùn líle yóò fẹ́ gbogbo kó ọmọ tẹríba ètí ó ya lànà ètí ó dà lápá ètí ó kàn lẹ́sẹ̀ gbogbo ètí ó sì dì tì dì tì dì ìjì ní ọ̀wà pò yìrànyìn ní ọ̀wà pálẹ̀ gbogbo wàrà dákun mọ́ ọmọ ewé òun yóò gbé lọ sókun ni. bàbá ẹ farabalẹ̀ ewé kan kò sì ní jábọ̀ sábẹ́ kò ní jábọ̀ ẹ̀ lérí sà tó tá a bá fẹ́ rí ewé gílálò tá a bá fẹ́ pa èpo rẹ̀ à máa mú ẹran lọ ọbẹ̀ ni. Ah, ẹ farabalẹ̀ o tí wọ́n bá fẹ́ pa èpo ogi ńlá. bẹ́ẹ̀ ni tá a bá tiẹ̀ mú nǹkan kan lọ rárá rárá à ń mú adìẹ lọ ṣùgbọ́n ẹran là á máa mú lọ. bó lèyàn ṣe máa da igi ńlá mọ̀. Ah, eh, bẹ́ẹ̀ bá déwé mọ̀ hmm. náà lẹ fi lè dá igi ńlá mọ̀. Hmm. Ah. ìwà ládùúgbò. rárá o ìwà ládùúgbò ó ní ibi kọ̀ọ̀kan tí tí máa ń hù inú igbó ni inú hmm. igbó kìjikìji. èèyàn lè dèdí ẹ. a máa ń dèdí rẹ ṣùgbọ́n ẹ lè pa. tí èèyàn bá dé ẹ báwa tá a máa dẹgbó hmm. tá a bá dẹgbó lọ hmm. a máa rí ṣùgbọ́n ní gbogbo agbègbè bẹ̀ bí ẹ bọra bí àlùjànnú èjìnà bẹ̀. kí ló dé. Ah, ẹ mọ̀ pé nígbà tí ìṣebi tí wọ́n ti lè máa yọ ọ́ lẹ́nu síbi hmm. tí ti lè máa yọ ọ́ lẹ́nu tí ọba jẹ́ ẹni tí ó ń wá ẹranko tó jẹ́ abètìpá hmm. ní wọgbó débẹ̀ hmm. ní wọgbó débẹ̀. wọ́n sọ pé e, egbére ẹranko wọ̀ nǹkan kan wà tá ní ẹranko ah, o kí ló ń pè légbére. ẹbọra o. wọ́n wá ní báyìí ni. ẹbọra ní wọ́n ní wọ́n lọ́wọ́. bí mo ṣe dẹgbó tó láyé mi mo rí ẹbọra. Hmm, ẹ̀ẹ̀mejì ni mo rí rí. bó lẹ ṣe bá pàdé. rírí tí mo sì rí rírí hmm. tí mo rí ìrìn wò fíní ìrìn wò ní fínífíní hmm. mo rí i tó lọ fi ó gbé kinní kan mọ́ yàkójú kékeré báyìí náà lọ tígbà tí wọ́n fi ìko hun kinní ọ̀hún ni ó gbé mọ́ abíyá báyìí ọwọ́ àrùn ṣe yí yí yí ah. ló sì lọ òjò rọ̀ wẹ́líwẹ́lí lọ́jọ́ náà òjò rọ̀ wẹ́líwẹ́lí ìgbà tí ò sì dí mi lọ́wọ́ tèmi náà ò ní nǹkan gbà lọ́wọ́ ẹ̀ kí ni mo fẹ́ máa bá a tákù sí bẹ́mi ṣe kúkú fi ilẹ̀ nu pé ilé kò ní ìdí pé tẹ̀tẹ̀ máa hmm. bá dì ẹ fẹ́ gbẹ ní ọwọ́ ẹ. kí ni mo fẹ́ fi ṣe. ṣe hmm. tí mo fẹ́ fi ṣe ká pé mo bá fẹ́ lò á lè jà. ọ̀dẹ̀ ní kò ga. gíga rẹ̀ bí ìgbà tí wọ́n bá gbé sí gidi kalẹ̀ ni. kò ga rárá. ní egbere rúgúdú báyìí ni rúgúdú ni kò ga. Hmm. téèyàn ọba jẹ́ni tó lẹ́bùn ojú ẹ lè tètè mọ̀ pé àlùjànnú kọjá hmm. Hmm. ẹ lè tètè mọ̀. bàbá ojú mélòó gan-an la ní. mélòó ni tiẹ̀. Ah, méjì náà ni mo kàn gbé sójú bàbá. ó tún kù méjì kan nínú. Ah, ah, tinú gangan mo fẹ́ kẹ́ ẹ sọ. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wò pé <laughs> ojú ìta àtòjú inú. Mm. tẹ bá wá wò ó lè jẹ́ pé nǹkan tèmi rí kọ́ lẹ́yìn rí o. bó ṣe máa ń rí nù kálukú a máa rí nítọ́ yàtọ̀ síra wọn hmm. a máa rí nítọ́ yàtọ̀ síra wọn tí ẹ bá di ojú báyìí hmm. ojú inú la máa fi wo ohun tá a fi lé tá a sì ń bẹ̀ ìwọ hmm. ti tilẹ̀kùn ilé ẹ̀ nísìn ṣùgbọ́n ọmọ kan bí o gbé àpótí aláwòrán rẹ sí àwòrán rẹ sí ojú inú lọ fi wò tọrọ sí ń bẹ̀ àwọn ojú kan tó wà tó jẹ́ wípé a máa hmm. hmm. fi wo ohun tí ń lọ nínú afẹ́fẹ́. ibi tí mo ń lọ gan-an. a máa fi wo ohun tí ń lọ nínú afẹ́fẹ́. tí èèyàn bá rí ìtànà yúnyún. ìtànà yúnyún. Hmm. a máa fi dín àkà. ẹ farabalẹ̀ àkàrà àti ẹ̀ máa jẹ. <laughs> tó bá dijọ́ mi. a nílè sọ bẹ́ẹ̀ ni tó bá dijọ́ mi. tó bá dijọ́ mi. bàbá lórí gbogbo. tí èèyàn bá lè mí àfi kọ́ mọ̀ lọ àárín jà yóò rí èèyàn tí ń fi orí rìn tọkọ sí òkè yóò rẹni ó lówó lórí bíi tẹranko oríṣiríṣi èèyàn ni yóò rí kò ní lè dénú ọjà mọ́ láyé. ẹ farabalẹ̀ o ọjà tá a máa ń lọ ìmọ̀ ni ọjà tá a máa ń lọ sẹ́yìn sí àwa nìkan là ń nájà ni hmm. ṣebí téèyàn tẹranko àtẹbọra àtàròjà ńlá jọ ń nájà. Hmm. so ìdí náà tá a fi tí à ń bá wẹjú èèyàn nájà ẹ ń bá wo ojú kì í nájà yóò máa rí oríṣiríṣi oríṣiríṣi ni ó rí yóò ró kú lé wọn tó kú. sókùnà àwọn ọmọ ìrajà ni àwọn ọmọ ìrajà bó náà sì máa jẹ. nígbà tí wọn ò tí ì ṣèdájọ́ ayé òkú ọ̀nà jà tí ẹ bọra bá wà ra nǹkan lọ́jà ṣé kò sí nǹkan nu gbómọ ni tẹbọrọ fi wà ra nǹkan lọ́jà torí wọn gègé kan nílùú wa lọ́dún kan wọn bá màgí ńbẹ wọn bá yọ ńbẹ kódà wọn bá sànà ńbẹ hmm. igi inú igi ni o níbo ló ti wá rà ibi tí ò wá yé mi gangan nù. alẹ́ bọ̀rọ̀ ń nájà hmm. àlùjánu ń nájà gbogbo igi ńlá gé tán ní ìsìn tá ẹbọra wá kùn lù rẹrẹrẹ. Hmm, ẹbọra ti fọ́n sí ìlú. ẹbọra ti fọ́n lù igbó wo náà fẹ́ dúró sí mọ́. Hmm, ẹbọra ti fọ́n ìlú ajá ọdẹ. ẹbọra ti fọ́n ìlú. ẹbọra ti fọ́n ìlú. Hmm. ẹbọra ti fọ́n ìlú. ẹbọra ti fọ́n ìlú. àbí ẹ̀gbọ́ mi ẹbọra ti fọ́n ìlú. ẹ̀sùn ẹbọra ti fọ́n ìlú ẹgbẹ́ láti fán lò ó ẹ bá rẹ́ lòmíì tó bá bímọ ọrùn rẹ̀ ò ní dúró pọ̀gànàpọ̀gànà báyìí ni ẹlòmíì ọmọ rẹ̀ tó bá bí kalẹ̀ àyà ní ìmọ̀ fà. Hmm. bàbá hmm? púpọ̀ ọ̀rọ̀ táwa ń sọ látàárọ̀ tẹ́ ẹ bá wò ó dáadáa kí ni àwọn iṣẹ́ tó jẹ́ pé ẹ mọ̀ dájúdájú débi pé tán bá gbé wá sọ́dọ̀ yín kò sí no doubt ẹ̀ lé lórí torí kì í ṣe gbogbo iṣẹ́ lọ́lọ́mọ ọba máa ń fún àṣẹ àṣẹ olódùmarè là ń fi ń ṣe hmm. torí mo ṣàkíyèsí àwọn nǹkan kankan hmm. tí èèyàn bá wá hmm. pé òun lè di kinní kan tí n ò bá mọ̀ pé kinní ni mo fẹ́ tí n ò bá mọ̀ tí ò yé mi oorun ọjọ́ náà tí mo bá sùn mo máa ń rí bàbá mi tó ti kú láti àádọ́ta ọdún fifty years ago. ó lé ọdún kan báyìí. fifty one years ago. Hmm. ẹ dẹ̀ lajú ní bàbá ní ojú àlá. bàbá wà á wá pé à ṣé bí mo ti kọ́ ọ ní kinní wọn ní ìmọ̀ ìgbà náà á ní mo ti kọ́ ọ ọyá ká lọ á ní ewé àtẹlé tó bá ti já tó ṣe báyìí ṣe báyìí ni ó ṣe. Hmm. tí n bá ní ìsìnmọ́ bí ewé ìwá o mi èrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá jẹ́ pé fúnra rẹ̀ lọ́jà tó fi lé mi lọ́wọ́ tó ní máa mú un lọ tí mo bá tají mi. ẹ mi ò bìlífù ọ̀rọ̀ yín bàbá. màá sì fi ṣe nǹkan yìí náà wàá rò wípé bóyá mo ń ṣe májíìkì ìdí nìyẹn tí mo fi ní mi ò mọṣẹ́ kankan. bàbá ọ̀rọ̀ tẹ́ sọ ètè gan bá gbọ́ wọ́n ní ah unbelievable náà máa sọ. ẹ lójú tiẹn. bàbá ẹ sùn lálẹ́. gbé òṣèré mo sọ fún mi. ẹ lálàrí bàbá yín lójú àná. bẹ́ẹ̀ ni. ewé yẹn ewé tó bá sọ fún yín yẹn tẹ tó bá ju èbi tó wà ẹ lọ já. màá lọ já màá rí bó má ti fi hàn mí. ṣùgbọ́n tẹ tí mo bá ní ọdẹ ẹja fún mi tó bá ti lè já fúnra rẹ̀ tó bá fi lé mi lọ́wọ́ màá bá lọ́wọ́ tí mo bá tají. ewé yóò sì tutù lọ́wọ́ yóò sì tutù lọ́wọ́ mi tí mo bá fi so oògùn no doubt ni oògùn yẹn ò ní sáàkì. gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà. àwọn èèyàn wa máa rò wípé bọ́yá mo mọ gbogbo oògùn rárá. Hmm. kò wá sí ntẹ́ ẹ lè gbé wá tó bá ti bọ́ sábà bíi pé bàbá mi dá sí i hmm. kò sí ntẹ́ ẹ lè gbé wá báwọn. wá jẹ́ pé mi ò bá ti mọ̀ hmm. tí mo ti lè ronú pé àyìn sì mọ oògùn yìí o tó bá mi bá ti dá sí yóò ti tó ẹ̀ mélòó tí irú ti ṣẹlẹ̀ sí i rí. ìyìn káyé ìgbà látàdọ́ta ọdún ó lẹ́yọ kan n lè káyé ìgbà. tẹ́lẹ̀ tètè bá ìwé lọ́wọ́ yín. adájọ́ ní ọgbọ́n n lè kà ah. pé ìgbà báyìí èmi náà sì máa rántí wọn nítorí mm. òun ní í ṣe sẹ́wọ̀n mm. nígbà tí bàbá wà láyé mm. tí ìyá mi náà sì tún sọ wípé ìwọ yìí nìkan ni bàbá rẹ dàbí ìgbà tí ó fẹ́ràn jù nínú àwọn ọmọ. nínú àwọn ọmọ. Hmm, hmm, hmm, torí bàbá wa fẹ́yàwó tó ti dàgbà ṣáájú kó tó fẹ́ mọ̀mọ́ tíá àbíkàn ìyáálé bàbá wa ó ju mọ̀mọ́ tiwa lọ lọ́jọ́ orí ọlọ́run ọ̀wá yọ̀ǹda ọmọ fún mọ̀mọ́ wa púpọ̀ ó bí mẹ́tàdínlógún. seventeen ni màmá yẹn bí seventeen seventeen. èmi ò wá sí láṣáájú n ò sì sí nìkan àárín lèmi wà èyí hmm. lẹ kó nọ́mbà nọ́mbà nọ́mbà nọ́mbà éta ní àfọ. àárín ni mo wà hmm. àwọn kan ti ṣáájú náà tó ń ní àwọn kan lẹ́yìn hmm. so nínú ìrìn àjò yìí bàbá fẹ́ràn mi nípa pé mo máa ń jókòó tì wọ́n èmi náà mo sábà máa ń tètè dá wọn lóhùn táwọn à ń bẹ̀ yẹn táwọn à ń bẹ̀ òun ẹ̀yin ọmọ ìdá ìbílẹ̀ ní kọ̀ọ̀kan dáhùn èyí tí ó sálọ pé bàbá níwà lájàre ó tún lè ní ọ̀yàn ní ibìkan ní ìsìnkú ọmọ wégbòkì igbógi kí èmi náà ní máa lọ. Hmm. tí bàbá bá ti ti lè pè ọ tó bá fẹ́ kí iṣẹ́ tóun fẹ́ ràn ọ yá kò sí bó ti lè dàgbà tó láyé bàbá mi ó gbé kẹ̀kẹ́ lórí àjà ni kẹ̀kẹ́ téèyàn máa fi gí hmm. bọ̀ hmm. tí máa tàun bí ìdí goro bí etí kínní yóò gbé fún ọ ni a ní kó yí kẹ̀kẹ́ lọ kó lè bá a yá ọ ṣé ó yí kẹ̀kẹ́ kọ́ fẹsẹ̀ rìn ṣebí yóò sáré ni àsáré tọ kẹ̀kẹ́ lẹ́yìn ni a ní kíṣẹ́ rẹ̀ ó lè bá a yá tó bá rán ọ lábàá kẹrin sí a tó gbé kẹ̀kẹ́ lé ọ lọ kì í ṣe pé ó jókòó lé ọmọ fẹsẹ̀ wá o mm. ọkàn kí gibọ̀ báyìí lọ́mọ ta kẹ̀kẹ́ lọ gbẹrẹgbẹrẹgbẹrẹgbẹrẹ mm. mm. ọmọ sàtọ̀ ni o ni ni rin o lọ sare bọ̀ Baba mo kan lọ kan dede mo fi ó kàn déédéé ju gbàjú sí àgbàlagbà àwọn ọmọ kékeré àsìkò sin àmọ́ sí ń gbà mí tán ìyàjú ságbà mm, bàbá kí ni ó ṣẹlẹ̀. ọmọ mi <laughs> àyèmọ̀ yìí sì pa ni hmm. torí tí mo bá bù tí mo bá bù ó lè wò wípé agbára àwọn ká mi hmm. tí mo bá fi bẹ́ẹ̀ bínú hmm. wọ́n sọ̀yàn di apààyàn. Mm. wọ́n sọ̀yàn di apààyàn hmm. nítorí ikú tí pani ń bẹ lápò ọdẹ hmm. ọrọ tí pààyàn ń bẹ níkùn àgbà Ase ti jà ẹnu baba wọn ni hmm. so oró ejò ẹnu ejò ní í wà oró abẹ abẹ ní gbé bá sọ sọ ni. ìdí nìyẹn tá a fi máa fi sùúrù gbé e, tọ́ra wa náà mọ bí ọmọ wa dé àmẹ́ tí ó ṣẹ̀ sí lọ́dọ̀. Hmm. ṣùgbọ́n tó bá wá lórí láyà pé mo gbá mo gbá nu sì fẹ́ nú ẹ. táwọn èèyàn bá wá sọ fún un pé ọmọ bàbá yẹn tó wà ní mo mọ̀. ọmọ mọ̀ ṣe ni. bánà ni ẹ wàá fi hàn pé àyè ṣe hmm. ìyẹn ni pé tí ọmọ èké bá su imí ẹlẹ́ga mẹ́ta àkùfọ́ ògò la fi nù díẹ̀. tí ọmọ kékeré bá su imí ẹlẹ́ga mẹ́ta àkùfọ́ ògò la fi nù díẹ̀ ẹ bá sun mí kí mi á hmm. fi yèsì kí yèsì nù díẹ̀. Hmm. Hmm. bàbá báàrin ṣe lọ fíìmù kan ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ kan ọkùnrin kan gbá mi létí ó di pò mo á lọ bá ẹnìkan nílùú wa ẹni yẹn dẹ̀ ni ó jẹ́ bàbá fún mi ó wá ní ó ní ṣe ń fọwọ́ra mo ní ń fọwọ́ra ó ló tiẹ̀ ti dáa ó ní tó bá ti wá di àárọ̀ ọjọ́ kejì kí n lọ dàbálẹ̀ fún pé o sí àná ẹ ti gbọ́rú ọ̀rọ̀ rẹ. ìyẹn náà dáa ẹ má gbàyàn létí máa fọwọ́ kàn ah wọ́n mà san lé wọn wọ́n san lé wọn o hmm. ọ̀nà tí ẹ pọ̀ ọ̀pọ̀ tẹ́ ilé gbé gbà yàtọ̀ fún pé èèyàn de oògùn mọ́ra hmm. tí wọ́n fẹ́ jà lóòjọ́ ó nìkan tá a fi sí ojú ibẹ̀ yẹn hmm. tẹ́ bá ti ra tọkín tọrọ àfikín nìyẹn sí tó mú lọ síbi tó yẹ kó mú lọ tó bá tó wákàtí mẹ́ta. látòrí dé ìkànnì ẹsẹ̀ ṣàpàná ò bo ni kò sí ní tó lè gbé mi àbí ìbá so ń lọ gbà. ṣàpàná ò bo ni. yóò bo wọn ò wá lè rí ibi tọ́jú rẹ lórí ilé ìpè ayé yìí àbọ̀ bá padà lọ mú un tó fi ibi tó fi síhùn tẹ́ ẹ fi sí lẹ́nu tó jẹ́. bàbá ẹ ṣe sùúrù o ah bàbá ẹ tún ti ń sọ̀rọ̀ mí tí òye mi máa wò. bàbá ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan ẹ ní ẹni tó bá dédé gbọ́wọ́ sókè tó bá gbá yín hmm. ẹ wá sọ̀rọ̀ kan lọ́jọ́ yẹn mo wá ní bàbá àákàn gbáyọkàn jẹ lọ bàbá ní kò sí wàhálà bàbá ní so ó lè gbà kábíyèsí ìlú wọn lé ojú ẹ ti sọ̀rọ̀ báyìí rí bóyá mo fẹ́ kẹ́ bá yàn náà lọ́rọ̀. Ah, bàbá lè lu ọba ìlú wọn <laughs> orí rẹ̀ dáanu. nìkan lè tó lè gbẹ̀bẹ̀ rẹ̀. Ah, ah. ẹ mọ̀ pé nígbà tí Ṣànpọ̀nná ti bò tó ti funfun gbò wọ́n mọ wọ́nà àti tọ́jú rẹ̀ hmm. ẹ bá sọ fún un wípé sóò lè lu bàá rẹ̀ wá lóhùn ní bàbá sóò lè lu kábíyèsí ìlú yín hmm. lọ gbé ọjà kan wá lù kárì ẹ̀rọ rẹ̀ nu láti lọ gbé kábíyèsí ọba ìgbàlú wọn sọ́jà kọ́ mọ̀ lójú ọmọ ìlú lójú gbogbo èèyàn ah, ìgbà náà lo tó lè lù mí tó lè mú jẹ. Hmm. yóò nira fún un láti ṣe yóò dìṣòro fún o ìgbà tó wá ti dìṣòro fún un láti ṣe ó yẹ kó dìṣòro fún un láti gbá mi lójú. Hmm. kábíyèsí lódùmarè. ṣé ojú agbo ni mo ti ń lọ ń jó dàda sínsín ni <laughs> mo wá tí ọmọlẹ lòún kẹsẹ tì mí ni àbí kí ni ọ̀pá akọ tó fi máa lù mí. Hmm. ọjọ́ kan mò ń ẹ ń lọ gbogun hmm. gun hmm. òjò rọ̀ ọmọ kan náà wá ń gun alùpùpù bọ̀ gbúdúdúdú tó ń bọ̀ báyìí ọkàn kónú àbàtà ni ṣe ó rí ń bẹ́ẹ̀ ọkàn fọ́n sí mi lára ni wàràrà mo ní ha ah, ó ti fi sùúrù wọ inú <laughs> omi ọkàn tó ń yà ká sí mi ni ah, o bọ́lá ń ṣe kádàrá ayé ti àmọ́ gbà nílọ́pọ̀lọpọ̀ àyè nígbà nígbà yìí nígbà o hmm. gbà tí ilé ó fi sú gbogbo bí ó bá ti jòkó ní ẹ ti lù kò ní kan hmm. orin wo ni ẹ tó dùn jù ta ní ni wọ́n fi sàn hmm. ó ń jìtá àkọ́kọ́ nù àwọn tí wọ́n mọ jìtá ta ẹ̀fọn ni o ń tajà sí ń kọrin kò bọ́mọ eke gbàgbà ní ìsán àgbàlagbà bọ àgbàrá ní ìsán hmm. kì í ṣe pé ẹ̀sà àgùn sí ọ̀rọ̀ náà ni dáì fi yára bínú àgbà ìbínú. Hmm. àgbà ìbínú. bàbá hmm. obìnrin kan ó ṣàlàyé fún mi wípé òun ti òun ti pé obìnrin yẹn ti pé ọmọ àádọ́tọ̀ ọdún báyìí mo ní kí ló ṣẹlẹ̀ sí yín ó ní láti kékeré báyìí ó ní òun sì ó lóun ó láwọn ọkùnrin máa ń dun tẹ́lẹ̀ o ó ní bọ̀ ọ̀yá tó dó stage kan ọkùnrin kan kọ̀ọ̀kan dédé pé mọ́ni ó lóun á lọ gbàdúrà wọn wá ní wọ́n ti pààrọ̀ orí òun agbórí arúgbó fún. sọ máa ń pààrọ̀ orí ni bàbá. ah iṣẹ́ àwọn hmm. iṣẹ́ wọn nu hmm. yóò lọ bẹ̀ wọ́n yóò mójútó àárín wọn hmm. ó sì bá dáa padà kó tó jù. ó ti dàgbà. kì í tí ì ju. ó ti wà àádọ́ta ọdún ó ti lé láàdọ́ta ọdún. kì í tí ì ju. ṣé bó sá ti bímọ. kò tí ì bímọ. kì í tí ì lọ́kọ. kò tí ì lọ́kọ kò rọ́kùnrin kankan pè. pé jù kò tí ì jù. ṣé wàá mọ̀ ṣẹlẹ̀ sọkùnrin náà bẹ́ẹ̀ tí òun náà ò ní rí ìyàwó kankan. dáadáa. lọ́nà wo. tó jẹ́ wípé bí wọ́n bá gbé arọ dọ́dọ̀ rẹ yóò tún máa yanra <laughs> arọ ọmọ arọ tí bá gbé arọ dọ́dọ̀ rẹ pé ìwọ arọ yìí o wàá fẹ́ ọkọ tó ẹsẹ̀ pé yìí o arọ tún máa yanra pé òun ò lè mo ń gbádùn yín ta gàgá bò hmm. ti ta gàgá fún hmm. so ẹni tí ń bá ti ń wọ́n wò ta ni ó jókòó tì hmm. ó dìgbà tí ẹ bá tó wá lọ wẹ̀wẹ̀ ìwẹ̀ àwẹ̀nu àwọn sè hmm. fún hmm. kó tó bọ́nú ẹ̀ kó tó bọ́nú ẹ̀. Hmm. Ah. àwọn ìbéèrè kan wà tí mo máa ń bi àwọn èèyàn tán bá pè mí bóyá mo fẹ́ bi bàbá náà léèrè ẹ má bínú sí mi gbogbo ẹ̀yin yàn bàbá yẹn náà má bínú sí mi ìgbà àkókò yín àwọn ìbéèrè tí mo ń béèrè ni pé táwọn èèyàn bá pè mí mo máa bi wọ́n léèrè pé ṣé oògùn sọ bá ọ lára mu bàbá ṣé gbogbo èèyàn ní oògùn dúdú bá lára mu. kò sẹ́ni oògùn ọ̀bà láàmú ìdí ẹ̀ ni wí ta ni wọ́n nà ní òkà gbóná tí ò ṣiṣẹ́. òkà gbóná hmm. tí ò ṣiṣẹ́. tí ò ṣiṣẹ́. Hmm. Hmm. kó tóó di wí pé wọ́n sọ pé wọ́n ṣoògùn fún mi kò ṣiṣẹ́ wọ́n ti ba yí onítọ̀hún jẹ́ débì kan. wọ́n ti hàn léèmọ̀ débì kan. wọ́n ti gbé ọ̀rọ̀ rẹ̀ dé àyè ibì kan. Hmm. kẹ́ ẹ tó wá so oògùn fúrú wọn kó tó jẹ́ hmm. á jẹ́ wípé ẹ tún ti lọ gba ohun gangan padà níbi tí wọ́n gbé há tòun hmm. bá so oògùn fún nígbà náà yóò máa jẹ́. wọ́n bá so oògùn fún nígbà náà. yóò máa jẹ́. yóò máa jẹ́. Ah. a jẹ́ pé ń sìn báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń dojúkọ ìṣòro báyìí bàbá ṣé orí ọ̀fẹ́ wà tí ò ní ní wípé because àwọn kan ń pè mí wá láwọn ti rárọ̀ o wọn láwọn ti rárọ dáadáa wọn ní ẹgbẹ gbàgbé ẹ àwọn ti rárọ mo ní mẹjẹ ń tọ jẹ mo ní èmi gan ti ra irọ́ lọ́nà tó pọ̀ bàbá ṣé a rí nǹkan tó jẹ́ kọnfàmù lọ́dọ̀ yín tí ò ní di wípé ẹ̀gbọ́n ṣé ẹ dẹ̀ sọ fún wa wípé bàbá yẹn bàbá tó kọnfàmù ni bàbá ọdẹ bàbá yẹn kọnfàmù jọ bàbá ṣá lè rí nǹkan tó kọrẹẹtì lọ́dọ̀ yín bàbá mo fẹ́ kẹ́ ẹ sọ ni torí alálẹ̀ ilẹ̀ Yorùbá ń gbọ́ gbogbo wa báyìí. tá a lè dá nǹkan o èmi ló kà èmi yẹ̀ wò wèrè. ẹ má ti yẹ òkà wò èmi ń wò pé àwọn ẹlòmíì wọn lè má sọ̀rọ̀ òkà ẹlòmíì lè má wò pé ah tí bàbá bá bá wọn ṣe tutù lórílẹ̀‐èdè nàìjíríà pé ṣé ẹbọ yẹn ó sì fín bàbá mo máa ń sọ kinní kan ibikíbi tí máa lọ mo ní alálẹ̀ ilẹ̀ yorùbá yóò dá láàrin ẹ̀mí àtẹ̀mí tabajọ́ ń sọ̀rọ̀ wípé ah bàbá ṣe ẹ lè sọ pé kálálẹ̀ yorùbá kọ́ dáa fún yín tó bá jẹ́ wípé àwọn èèyàn ó ṣiṣẹ́ kò ní confam lọ́dọ̀ yín. èmi bí mo ṣe wà yìí mm-hmm. èmi ò kì í tààyàn mm-hmm. nítorí wípé déédéé tí mo ní mm. mo tẹ́ mi lọ́rùn mo láyọ̀ ọkàn mm-hmm. mo ní ayọ̀ ọkàn sẹ́ni tí ó mú owó oògùn ojú ara rẹ̀ mm. tó lọ fi ra nǹkan kún owó tí báyẹn nìyẹn mú wá bá kò mú wá tó lọ ṣe ni ó tún parọ́ fúnra rẹ̀. Hmm. nígbà tí ó yẹ kí wọ́n bá ń tepo kí n fi fún ọmọ mi lóúnjẹ mo wá wò wípé àìní ní ìdìrànlọ́wọ́ mo wá mú owó yẹn mo wá fi ṣe nǹkan ṣé rọ́ ni ń wàá fi ṣe. Hmm. Hmm. mélòó nínú àwọn tí wọ́n ti ra lọ́lọ́dọ̀ wọn ló mú owó ọwọ́ rẹ̀ sóògùn fún wọn. lọ́fẹ̀ẹ́. lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀. kábíyèsí lódùmarè. bẹ́ẹ̀ mi ò tiẹ̀ búra ẹ mọ̀ pé tí ó búra ti ń búra fáwọn náà. Hmm. tí búra ti ń búra fún wọn ogún ojú mi ó mọ̀ búra fún wọn hmm. nítorí wípé nígbà tí mò ń ṣiṣẹ́ hmm. tí mò ń jìyà lérí iṣẹ́ tí mò ń fi ń rówó ẹ wo gbogbo ọmọ nàìjíríà ẹ wọ ọwọ́ mi ṣe rí báyìí èmi ọwọ́ àgbẹ̀ ńlẹ̀ ń wò yìí abẹ́ẹ̀ rí ni ní ẹ̀rí síbẹ̀síbẹ̀ n ò fi sí ọ̀hún lẹ̀ mò ń rówó jẹun mo sì rò gbọ́ bùkátà mo tún rí díẹ̀ díẹ̀ láti fi ran èèyàn lọwọ díẹ̀ tá a wá mú ràn èèyàn lọ́wọ́ a wà tún lọ dànù hmm. ẹ ń bá serú oògùn bẹ́ẹ̀ tí ọba ti jẹ́ ọ̀dàwó sí gbọ́ àtú ni. ọ̀dàwó sí gbọ́ àtú. ọ̀dàwó gbọ́ àtú ni. Hmm. Hmm. so béèyàn bá ní làákàyè òní máa serú rẹ̀ nítorí wípé òroko tinútinú. òroko tinútinú. ọ̀bẹ̀rẹ̀lẹ̀ tíyetíye. ọ̀bẹ̀rẹ̀lẹ̀ tíyetíye. àgbẹ̀ tí ń roko tí òro làákàyè. àgbẹ̀ tí ń roko tí òro làákàyè. oko adádu ní ro. oko adádu ní ro. ó roko adádu ní o. Hmm. ó roko adádu ní. Hmm. bí n bá rówó gbà lọ́rẹ̀ lónìí lórí déédéé pé mo kàn ràn ọ́ lọ èmi mọ̀ pé tó o bá ti rí dùnnú ọ wà á sanjọ́ fèmí náà. ẹ tún ọ̀rọ̀ yẹn sọ bàbá. tí n bá rówó gbà lọ́wọ́ èèyàn lónìí hmm. déédéé pé mo ràn lọ́wọ́ ọ̀la nígbà yíyẹ hmm. bá ti dùn tóun náà ti rí dùnú dandan ni kó wá fún mi náà ní ẹ̀yìn oúnjẹ alẹ́ hmm. ìdí nìyẹn tèmi náà fi ń gbìyànjú àti ṣe gbogbo ètí mò ń ṣe fáwọn èèyàn. torí mo rí pé ẹ̀ ń ṣe nǹkan kan ẹ̀ ń ṣe kinní kan nígbà tí mo dọ́dọ̀ yín hmm. tí àwọn àmọ̀yẹ̀ bá béèrè pé èlò ní ọ̀nà èlò tẹ́ bá béèrè àbí tẹ́yìn bá béèrè pé èlò ní ọ̀nà mi ẹ ṣàlàyé fún ẹ máa ń tijú sọ̀rọ̀ torí pé mo máa wò pé bàbá yóò sọ̀rọ̀ ẹ pé owó mi ń gbá mi màá máa wò pé bàbá ṣé owó yóò ṣe parí kinní báyìí ìdí náà tí mo fi máa sọ fún wọn wípé ẹ hmm. jẹ́ kí wọ́n bá ń béèrè lọ́jà hmm. lọ́dún wọn ti ń ta pé èèlò náà ń ta kinní yìí. Hmm. tó lè mi wò torí tí wọ́n bá béèrè tí wọ́n bá sọ pé iye báyìí ni tí wọ́n bá sọ fẹ́ ni o pé iye báyìí ni wọ́n pè o mo ní ẹnìkan pé nǹkan fẹ́ ṣe o nǹkan eh, ọmọ lọ béèrè o náà bá dọ́jà náà bá ní eh, thirty two thousand ní orí kinní kan wọ́n sá sírò kínní yẹn wọ́n ti sírò ìtàn wọn á ní kàn mọ́ ọkọ kàn bá ń pè kàn sọ fún hmm. iye owó lọ́wọ́ tó ń sọ fún mi wípé bàbá ẹ̀ lé dé mi ń bẹ̀ ni mo ní kí ọ wá sí ọjà kọ́ lọ rà nítorí pé mi kọ́ ni lẹ́kùn lẹ́jà kọ̀ wá yẹ kó tún wá burú dépò wípé nínú ètí ń rìn káàkiri inú igbó tí wọ́n wé gbòógì ká àtẹ̀tí wọ́n wé kiri tí ò ń bẹ̀ ìdídì ìwọ̀n tó wá jẹ mówó nǹkan tó pò lè ṣe àbọ́bá dìbí tán ti ń pé ọmọ mú lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wá hmm. ni ọkàn wọn tó tọkàn wọn fi tó mọ́ balẹ̀ hmm. èmi sì dóńdó wípé tó bá tira kínní tí mo wé gbòógì mọ tí má ti bá parí rẹ̀ kọ́ lọ lò tó bá lò ṣé bá ti dá nǹkan mo mọ̀ pé ìdùnnú ni ó fi wá hmm. dá mi ní ló fi wá dúpẹ́ débi mọ́rò nìyẹn tí mo fi máa wò wípé n bá dédé bu pé owó èló ló fẹ́ fún mi tó fẹ́ dàbí tèmi tí mò ń ṣe níṣẹ́ fúnra mi tí mò ń pa hmm. tí ò fi ní bo oko ẹbí mi jẹ́ hmm. tó kọ tèmi náà ò fi ní bàjẹ́ lẹ̀dán ọmọ mi. àbí oko èmi gan tí mò ń gbé yín jáde fọ́nrán tí ò fi ní bàjẹ́ tí ò fi ní bàjẹ́ hmm, tí nìyẹn ìgbà mìíràn àti màá ní ẹ wo ẹ pé ẹ bá ti pè mí ẹ pé lóòtú o tó bá ti gbọ́ yóò sọ fún mi èmi ò dá ibì kankan mọ̀ láti ẹ̀ pé mo fẹ́ fi nǹkan ránṣẹ́ sí èèyàn ní ìsìn bí wọn náà nílé ilé lọ́wọ́ hmm. ìdábì kankan mọ̀ kò síbi tí mo mọ̀ tí a bá wá já sí pé rọ́là á ṣe bó o ni ò sí ní polongo rẹ hmm. bó o ni ò sí ní polongo rẹ hmm. ìlú wa ni ìlú ni ìlú ni èló ni nígbà tí àwọn ọmọ tèmi gan tí wọn mọ tí wọn wá máa mú fún mi mo sì mọ iye èèyàn tí mọ bọ mi ní nǹkan èló ni èló wá ni. Hmm. so ìdí nìyẹn tí èèyàn gbọ́dọ̀ ṣe kí ni o tó gbọ́dọ̀ sòótọ́ òótọ́ ni nítorí ọ̀la hmm. èèyàn gbọ́dọ̀ sòótọ́ torí ọ̀la nítorí ọ̀la hmm. alẹ́ kéré àárọ̀ jẹnà òru ọgbà ń tá a wí. alẹ́ kéré àárọ̀ jẹnà àárọ̀ jìnà òru ọgbà ń tá a wí. òru ọgbà ń tá a wí. nígbò wa ni. nígbò wa ni. ẹja rántí ọ̀la. bí èsì lódùmarè. ẹja rántí ọ̀la. ọ̀la ṣe pàtàkì. ọ̀la ṣe pàtàkì. ọ̀la ṣe pàtàkì. bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sìn ẹ bá mi ṣàlàyé fún wọn torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wò pé àwọn ò rí nọ́mbà yín mo níwọ̀n lé ní nọ́mbà yín lórí ètò tààrà torí wípé ẹ ti ń pa fóònù yín o pé palẹ̀ ń pa. kì í ṣe pé mò ń pa o wọ́n pè kú ni o hmm. ṣe bí <laughs> mo eh, mo ní fóònù tí mò ń lò hmm. tó jábọ́ lẹ́nìkan hmm. bá ní òun ọba mi fi owó ránṣẹ́ pé kí n kọ́kọ́ lọ ra fóònù náà ọmọ mi sì lọ ra fóònù wa mo sì fi hàn yín pé fóònù ọ̀nì yìí o ìgbà tí ètò kinní wọn ti pè pa hmm. fún ìwọ náà olóòtú ṣe bọ́ọ̀ náà sọ wípé o fẹ́ bá mi ra kinní gbùngbùn báyìí. ṣe lè ní ẹ power bank. tí mo fi wọ́n pè pa nígbà ẹnìkan ṣoṣo ń ro ẹjọ́ wákàtí wákàtí kan ààbọ̀. ẹnìkan ṣoṣo ẹnìkan ṣoṣo ìyẹn mélòó ni mo fẹ́ dá lóhùn. Hmm. èmi gan ó dàbí ẹni wípé wọ́n ti fẹ́ fẹ́ gba pé mo fẹ́ lo oko torútorú wọ́n tún wá ń pè mí dépò wípé tó bá jẹ́ wípé mi ò jẹ́ ní tí ń ṣàìsùn ọdẹ ẹ̀dẹ́gbó wọn ti dá rẹ sí ọ̀tá mi la. ara so kì í ṣe pé mò ń déndé ń pa wọ́n pè é pa ni. wọ́n pè fóònù ẹ̀ pa ni. wọ́n pè é kú ni wọ́n pè tí bátìrì rẹ̀ tí ò ṣiṣẹ́ mọ́. Hmm. tẹ́ bàbá ń fi bọ kínní tanátaná kò tún síbi ti ṣáàjì rẹ̀. jẹnẹtọ̀ ẹ̀ dẹ̀ ní jẹnẹtọ̀. ìní o ń ṣẹ̀ṣẹ̀ tó fi rán ọmọ lọ síbi tí iná bá wà wọ́n bá mú lọ wọ́n wà á ṣáàjì ẹ̀. ìjọ méjì ìjọ mẹ́ta. ní wọ́n dé nígbà tó má tún ti tàn pẹ́ báyìí wọ́n tún ti bẹ̀rẹ̀ ká pé ẹnìkọ̀ọ̀kan máa ń sọ̀rọ̀ ṣẹ́kíṣẹ́kí mm-hmm. ẹ dákun bàbá orí ni o orí ni o àṣé orí ẹ o fájọ pé torí ni nǹkan báyìí láṣẹ nǹkan báyìí láṣẹ mm. ṣùgbọ́n ibi tí wọ́n ti bí wọn mm. débi tí wọ́n lólé ayé dé lẹ́nu mi ọ̀sọ̀. ẹlòmíì tiẹ̀ gan ẹlòmíì máa ń sẹ́ǹdì ọjọ́ òbí ẹ̀. máa ní kí leléyìí oko èmi gan ọ̀wá ráàyè gbogbo ohun tẹ̀ ń ṣe yìí ẹlòmíì ọ̀wá ní rí ààyè láti bá mi sọ̀rọ̀ débi wípé nígbà mi ti bá ń gba ìpè ẹnìkan ṣoṣo tí n bá ti tó bá ti di pé ẹni yẹn kúrò lórí ìpè mo lè rí àádọ́rin ó lé méjì tí ó ti wá tó ti pè tí ì rí gbé ṣe mọ̀ wípé ńgbò ni kò wà ní kú hmm. kíní yẹn wá ń gbóná òkè fóònù yẹn ń gbóná mọ́ lọ́wọ́ à ń gbóná o ń gbóná tí ó gbóná gidi ó yẹ kán máa ṣẹ́kù ní pípé àti sísọ̀rọ̀ hmm. kì í ṣe pé mò ń déédéé pa mi ò fojú di wọ́n hmm. ẹ̀rù ò sì bà mí láti gbé ìpè èèyàn nítorí wípé ẹni tí ó jẹ gbè oníkúgbì oníkúgbì hmm, tí má fẹsẹ̀ ẹ̀sùn lè àmúwọ́ ọlọ́ni kì í ṣe pé mo lọ́ni lọ́wọ́ gbà rí hmm. mi ì ṣe kò jẹ́ kẹ́rù ọba mi dédé ìwọ̀n tí mo mọ̀ òótọ́ ọ̀nù ni mo fi ń ṣe. Hmm, dédé ìwọ̀n tẹ́ mọ̀. òótọ́ ọ̀nù ni mo fi ń ṣe kì í ṣe pé mo mọ gbogbo ẹ̀ kì í ṣe pé mo mọ gbogbo ẹ̀ wọ́n dédé ìwọ̀n tí mo mọ̀ òótọ́ ni mo fi ń ṣe. bàbá wọn ti ẹnìkan mọ ẹ̀wọ̀n ní ìlú òyìnbó wọn ti mẹ́wọ̀n bàbá sọ ṣeé ṣe kí nǹkan ìbílẹ̀ bàbá wa ká sà á ó sì kúrò lẹ́wọ̀n wọ́n ti lẹ́wọ̀n wọ́n ti mẹ́wọ̀n kì í ṣe kọ́ jálè o bóyá lórí ọ̀rọ̀ owó ìgbélù náà ni àìsí owó ìgbélù náà náà mú fún wọ́n ti mẹ́wọ̀n tó ṣeé ṣe kọ́ lọ́wọ́n bá tù ú lẹ̀. ó ṣeé ṣe hmm. nípa ètùtù. a jẹ́ pé ètùtù tún yàtọ̀ sí oògùn ṣíṣe. ètùtù ṣàgbà oògùn à á fi ètùtù ran oògùn lọ́wọ́ ni. Hmm ó ń ṣègùn ló lewé jíjá hmm, hmm. babaláwo ló lè tutù sísà ó ń ṣègùn ló lewé jíjá babaláwo ló lè tutù gbígbà hmm. èwo wà ní tọdẹ. Eh, dáǹtí lọdẹ ẹ mọ̀ pé ó ń ṣègùn lọdẹ àṣejù ọdẹ ní mú ní dìṣègùn mú ní dìṣègùn à ń pé à ń sa oògùn ìṣègùn kájáwé káwa gbò yàtọ̀ fún pé èèyàn ń kó fá ń sọpẹ́lẹ̀ oníṣègùn tí ò ní dáfá tí ò ní ṣe nǹkan kan pé lágbájá o orí ni o kó sì jáwé kó so oògùn lóòlà o oyún ni o kó sì jáwé kó wa gbò mm-hmm. babaláwo ní máa ń jàn pẹ̀lẹ́ mọ́lẹ̀ tàbí tí ó kó ẹnìdínlógún tàbí tí ó kó ikin tí wọ́n lukin tí wọ́n wo fá mm. tí wọ́n fètùtù tì. bàbá ṣé babaláwo máa ń so oògùn àbí kì í sóògùn ètùtù lásán ni mo ń ṣe. babaláwo a máa sóògùn hmm, ní ẹni tó bá mọ̀ hmm. a máa jáwé wọn a máa wágbò hmm. ṣùgbọ́n ètùtù lọ́pọ̀ nù sẹ́ babaláwo. so mo fẹ́ kán máa là á kí yàtọ̀ wà láàrin babaláwo àti oníṣègùn. bẹ́ẹ̀ ni. oníṣègùn ló ní ẹ̀ǹdínlógún babaláwo ló lọ́pẹ̀lẹ̀. lọ́pẹ̀lẹ̀ àwọn babaláwo ló ní ètùtù tí wọ́n máa ètùtù rìn gan o. irọ́ ni o bàbá. ètùtù rìn ètùtù rè a jẹ́ pé tẹ́ bá ṣe ètùtù ní nàìjíríà bàbá nàìjíríà la mọ̀ wá hmm. ẹ ṣe ètùtù ní nàìjíríà yóò sì lọ bẹ ẹni tó wà nílùú èbó lágbára Ọlọ́run inú afẹ́fẹ́ lè tutù rìn hmm. inú afẹ́fẹ́ lè tutù rìn. Hmm. orí làbá bọ làbá forí sá sílẹ̀ o bàbá kí ni ìtumọ̀ ẹ̀ orí làbá bọ làbá fò sálẹ̀. mo ti sọ lẹ́ẹ̀kan nígbà tó rí ń gbéni níbo lòòṣà wà. Hmm tí ò bá sí orí á fejò digi. tí ò bá sí orí. á fejò digi. Hmm. orí ló ṣe kókó hmm. orí làpérè orí làpésìn. Hmm. ẹ gbọ́ tí wọ́n sọ ni wọ́n yìí pé èèyàn lẹ́yìn wọ́n yìí pé èèyàn lápá orí náà ni aná ń perí lágbájá orí náà ni orí wọn ò ní pé wọ́n pe apá lágbájá wọn ò ní pé wọ́n pe ẹsẹ̀ lágbájá wọn ò ní pé wọ́n pe àyà lágbájá a ní wọ́n ń perí lágbájá hmm, hmm, hmm. tí wọ́n bá fẹ́ pé èèyàn á ní ẹ lọ perí rẹ wọ́n fẹ́ dọ̀yàn láàmú á ní ẹ perí rẹ orí náà ni orí ni. a jẹ́ pé kéèyàn tó lè lọ ìlú èbó ó yẹ kó béèrè lọ́wọ́ orí. ẹlòmíràn ìrìn àjò rẹ̀ ó mọ́ pé kó fi ìlú ẹ̀ lẹ̀ ṣé ó fi jẹ́ èèyàn mo fẹ́ kẹ́ yẹn nà lọ́rọ̀ a wà á lọ ṣe àyẹ̀wò fún un pé níbo ni ì ń gbé tí ń èjé èèyàn mo ní wọn gbé tí wọn jẹ e. èèyàn aráàlú èbó tó bá lọ lọ tó bá dé wọn wà á fún un lẹ́tọ̀ọ́ tiẹ̀ nígbà tó jẹ́ pé orí rẹ̀ ti sọ fún un wípé ilé ni ó gbé tí ó ti jẹ èèyàn. bàbá tó ọ̀rọ̀ yẹn sọ torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti wà nílùú èbó báyìí o àti rí owó búlọ̀kù lásán ránṣẹ́ sílé odògùn ọdọdẹ. tí wọn bá yẹ ká <coughs> bá lọ yẹ ìrìn àjò ayé rẹ̀ wò hmm. tó bá já sí wípé ilé ni ó gbé hmm. bó bá lo one million year. l'Amẹ́ríkà ní London yóò padà wálé ó tó dé jéèyàn yóò délé. yóò dé padà sórí ìlú wa bẹ́ẹ̀ yóò délé yóò dé sórí èdè Nàìjíríà tó bá ti wá délé hmm. tó bá ti tètùtù tó ṣe àwọn náà tó ti àwọn nǹkan bíi mélòó kan ó ti dé èèyàn nù. a jẹ́ pé bàbá ó ṣeé ṣe kẹ́ ẹ sọ fáwọn èèyàn tó wà nílùú èbò báyìí tó ti wà mẹ́ẹ̀ ti lé ní twenty fifteen thirty years tí ò rí jáde pé kọ́ ọmọ bọ̀ nílé padà tó bá jẹ mọ́ pé ilé ni ó ti jẹ èèyàn hmm, hmm. a bá ti yẹ ìrìn àjò rẹ̀ wá sọ fún un pé ọmọ ọbọ ńlẹ ni. ọmọ ọmọ ti jù ọjọ́ ọmọ ti hàn tó bá ti jú bí ó ṣe bá kùnú ṣòkòtò di wèrè. yóò ṣe bá kùnú ṣòkòtò di wèrè. ṣòkòtò di wèrè ṣe ta ní ọ̀bọ. Hmm. ṣe ń tí ọ̀bọ. Hmm. ẹ gbọ́ hmm. ṣòkòtò di wèrè ni ó di gbére. kọ́mọ̀ wulẹ̀ tán rẹ̀ jẹ́ tó wá já sí wípé a ti bá a yẹ̀ ẹ́ wò. tàbó náà bá tún pé kán bò ń yẹ̀ ẹ́ wò. torí àwọn kan wà tó dùn mọ́ dá fún. pé kọ́mọ lọ rìn àjò. àyọjú rẹ̀ ń tọ́ bá lọ àyọjú ràn ni ṣùgbọ́n tó ti jẹ́ wọ́n pé má lọ rìn àjò bọ́ bá kó nǹkan jọ lọ́run yóò túká. bọ́ bá kó nǹkan jọ lọ́run lamẹ́ríkà yóò túká ibi tí wọ́n bá ti kó jọ. àfi kó padà lé torí pé ilé ni wọ́n sọ fún un pé ìṣẹ̀dá rẹ̀ mú hmm. ṣẹ̀dá ẹlòmíì èyí sì gbélé tọ́jẹ́ wípé tí ó bá rìnrìn àjò kò lè rọ́rọ̀. Hmm. Hmm. ní ìsìn báyìí àwọn kan àtọ́jẹ́ wípé tán bá dá ifá ogbè ègítán. ogbè ègítán. tí wọ́n bá dá fún èèyàn hmm. wọ́n á ní ọmọ fẹ́ obìnrin pupa hmm. wọ́n á ní wọ́n fẹ́ obìnrin pupa nítorí wípé ó yẹ kó nẹ kó tó máa ṣe sùúrù kó má máa hmm. jẹ́ ní tí ó máa bínú kó má bàa jẹ́ wípé ẹ̀mí rẹ̀ ó bọ́ lójijì. so báwọn kí ni ìṣèlú ọlẹ́kẹ̀ẹ́ kanu nínú ìbéèrè. ṣùgbọ́n lẹ́lẹ́ bàbá ẹ má jà àti ẹ̀pẹ́jù lákòótán bàbá ǹjẹ́ tí ó ṣeé ṣe báyìí ọlọ́run ti ṣe mẹ́rẹ̀ ti yànnà náà ọ̀rọ̀ yìí dáadáa ó ṣeé ṣe ní gbogbo ìgbà táwọn èèyàn bá láwọn fẹ́ wá yín wá bí tẹ́ ẹ wà ṣé ó ṣeé ṣe. ṣe rí wíwá yẹn hmm. ìnira ni fún wọn hmm, hmm. nìkan sọ torí ẹni tí ó gbé gbangba ìlú ọmọ nira láti pẹ́ ẹja máa wá rẹ ni ẹlẹ́ẹ̀kejì ni wípé ń bo náà mọ̀ tí wọ́n dẹ gbó dé sáà máa wọ́dẹ kiri inú igbó ni. Hmm. mo ní àmọ̀ tí wọ́n dẹ̀gbó dé síbi tí mo bá lọ tí mo bá dé ni mo máa wá sí ibi tí àwọn ìyàwó mi ọmọ mi wà hmm. n fi lóore ọ̀fẹ́ àti wá bá mi ní abúlé bí o ti á bá mi. iṣẹ́ oko ni iṣẹ́ hmm. ọdẹ ni iṣẹ́ yín. mo láìkí ẹ̀ púpọ̀ mo fẹ́ràn rẹ̀ mo yàn láàyò. tó o bá mọ àwọn ará ìlú èǹbó wọn bá ń ra àbọn ránṣẹ́ ìmọ̀ ibi tí ń ti máa rọta. <laughs> ẹ mọ̀ pẹ̀ràn ẹran. tó máa pẹ̀ràn tó bá dé ìfẹ̀ràn rán ọ ẹran ẹran nìkan lẹ́yìn mọ́ ti ń. wọ́n máa ń pa rẹ̀ púpọ̀. bàbá ṣé ẹ ti bá ẹran ẹranko lẹ ti bá pàdé inú gbódú tó lágbára jẹ̀mí yín lọ. Ah. ẹ rò dáadáa o tó ah. lágbára ju ẹ̀mí yín lọ débi pé kékeré ló kọ́ ọlọ́wọ́ ọba lọ yọ yín. Ah. kò sẹ́ranko tí ò lágbára ṣùgbọ́n lọ́n fìbẹ̀rù sára àwọ èèyàn hmm, hmm. àti wípé ká tó yà pé a di ẹni tí ń dágbó dẹ bàbá wa gbìyànjú díẹ̀ hmm, fún wa. Mm-hmm tẹ́ranko bá burú ó tún níbọn tá a máa ń yìn sí i. tí èsì fi lè gún lẹ́yìn sọ. ó ní bá a ṣe é kìbọn tá a máa ń yìn sí i ẹranko tó bá burú. Mm-hmm. tẹ́ pé bọ́lá àyà bí ọ̀la àyà tó bá ti kọjú ẹ̀ tó bá ti fetí gbọ́ yóò dákú ní ìṣẹ́jú márùn-ún. bàbá bó bá jẹ́ irin ńkọ́. yóò dákú ní ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú márùn-ún ni yóò fi lulẹ̀ tí yóò fi dákú kó tó tún jí kẹrin bá kó ìṣẹ́jú márùn kó tó pé ìṣẹ́jú márùn tí ó fi jíun sẹ́ẹ̀ tí ní du ẹ̀ tí ní gé gbogbo òkèlè fún ẹ̀ ẹ̀ tí ní sákò mẹ́. ee kábíyèsí. Eh, so a máa ń lo àkúwo ewé ẹran hmm. àkúwo gbòdògì. Hmm. àkúwo ewé ẹran. àkúwo gbòdògì. Hmm. àkúwo ewé ẹran. àkúwo gbòdògì. ńlá mọ́ àti àwọn nǹkan nǹkan nǹkan. a bá ti ṣe báwọn. a bá mú ewé mọ́ lábàá mégbò mọ́ lábàá pápọ̀ lábàámọ̀ ti kí ìbọn. Hmm, nílẹ̀ nínú ogbó nínú ogbó tó bẹ́ẹ̀ ẹranko bá ti tí ìjà lè pìtàn pé ẹranko lágbára ju àlọ́nu. ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan ó yà àwọn èèyàn ó yà àwọn èèyàn lẹ́nu ẹlẹ́nu lọ ẹ̀ǹdẹ́gbó lọ nínú igbó ọdẹ kan ó déédéé dàbọ̀ bòyìn pàà ẹ wá ní tá à ń ṣẹ̀ṣẹ̀ pẹ́. ọjọ́ mi lójú ńjọ́ náà hmm, hmm. ọjọ́ ń lójú ẹ mọ̀ pé ọlá wípé èmi náà máa fi ewédú jẹ ẹ̀bà. ní ọjọ́ gbẹ̀mí mi wọ́n mm. ní ọdẹ ipò ọdẹ jẹ ọdẹ ó gbìyànjú ẹ láti o rí o torí ogun. kí ah, mm. mi rí o ni Ọwọ mi yájọ owó lọ èmi ti mm. Ọwọ mi yájọ owó lọ mo ti pẹran bóyá gbogbo ìbọn tó yìn pé kò mu ọ̀tàlẹ̀ hmm. ó ti wá rí i pé mo kó kọ́rùn hmm. mo kó kọ́pá èmi sì rí iná fírífírí ni èmi ọ̀mọ́ hmm. mo dàrú ọdẹ sí i. bó lè ṣe dàrú ọdẹ. mo ṣe dàrú ọdẹ sí i kò fún mi lábọ̀ mo tún fèé mo pè é aláwòrò. òféèfé. kò dá mi lóhùn mo sòféèfé ń ọ̀gbọ́ jẹ́. bí mo ṣe agbọ́jẹ́ yẹn mo á rí wípé abẹ́ni farasin ni <laughs> èmi nígbà tí mo sì fìyàn oko hmm. mo bá gbéra mo bá ń lọ tèmi hmm. mo ti kọjá tán àtẹ̀yìn náà mo ti gbúrò iná ọ̀sẹ̀ sí ni kò bà. bóyá èrò rẹ̀ ni pé tóun bá o òun kó ẹran tí mo pa tàbí ó rò pé bóyá gbogbo ẹran tó wà nù gbogbo yóò ń lò ń sìn ní èmi nígbà bọ̀rọ̀ bàbá pààyàn oko ká tún wá pé èèyàn ara wa hmm. kọ́ yọjú sí mi kí n gbé kan fún un nínú ẹran tí mo pa gan-an kò sí èèwọ̀ ńbẹ̀ kò sí yọjú mo bá lọ dà ìwọ tó o ṣe báyìí o ọ wá wá kí á jọ sọ̀rọ̀ kí ni mo ṣe fún ọ kò yọjú hmm. n sì mọ̀ kan bi tí ó dúró sí torí òkúnkùn. Hmm. inú gbó aginjù. inú gbó mo wá mú kíní ti bíi ní abẹ́ aṣọ wọn á borí ìpẹ èmi náà wàá fọ́n hmm. ibẹ̀ ìrún gba gbogbo ibẹ̀. bàbá ẹ bu iyẹ̀pẹ̀ hmm. èmi náà lè bu iyẹ̀pẹ̀ báyìí kémi náà fọ́n iyẹ̀pẹ̀. ẹ dáwọ ara ẹ náà ni. wọn <laughs> mọ yín lọ bàbá. ara ẹ náà ni ẹlúlu àyè la máa fi ṣe kínní. Hmm, ẹlúlu ó fúyẹ́. ẹ la fi máa ṣe àyè ẹlúlu àyè ẹlúlu. ta ni ọ̀rọ̀ àmú ẹlúlu máa ń ṣàyẹn jẹ. mo ń gbọ́ yín lọ bàbá. ó ṣe rí nu tá a bá ti ṣe tá a bá ti rọ sínú àdó òun ni a máa fi da èrùn sígbó hmm. a fi dé èrùn sígbó hmm. a bá ti lọ́ba nígbà tí èrùn dàdọ́dọ̀ rẹ̀ tí ó jáde nínú igbó ló mú eré ìgbà náà ni mo ẹsẹ̀ wàá rí pè. bùgbà tí wọ́n ń sá lọ́bọ̀ lẹ́sẹ̀ wàá mi sí. mo sọ fún un pé káàbò ó mu kí àbò kó mu kábà bá mi kàn hmm. kábà kàn ojú kan kitikiti ti yí ojú kan kitikiti ti yí kó dúró síbẹ̀ bàbá èmi máa ń sá lọ bá ẹsẹ̀ lè pè fún mi káàbò mẹ́mi náà tẹ́ gidigidi ti yí. ṣebí tẹ̀yìn bá ń sá lọ àmọ́ pèjọ́ ọmọ ṣubú léraléraléra. á bì í ṣe lédìwá rè láì ṣe pé òkété fi àṣẹ rẹ̀ lélẹ̀ báyìí. èé ṣe ọ̀rọ̀ fíìmù. fíìmù là ń ṣe bàbá ṣe ṣe fíìmù lẹ́ ń bá mi ṣe báyìí. àní kì í ṣe ọ̀rọ̀ fíìmù. mo ti ní kọ́ ẹja ṣaagùn tí mo bá mú òòka ẹ̀rọ rẹ̀ wà kì í ṣe ìtì ọ̀pọ̀ ọ̀la. ara ẹ mọ̀ pé <laughs> tẹ bá ń sọ̀rọ̀ òòka bàbá mo mọ̀ nǹkan tó ń pè lóòka ẹ sọ̀rọ̀ òòka kan fún mi ẹni ò ká yẹn ẹni tó bá fún ẹni yẹn ní ẹ̀rọ rẹ̀ ẹni yóò fọ̀ ní débi pé. ìyẹn àwọn àfihàn dáhùn wò nígbà tí ọ̀rẹ́ èèyàn. ẹni yóò fọ̀ ní débi tí yóò fi kú ni. ìjà àlùjànnú nìyẹn. Mm. ìjà àlùjànnú ni. bàbá tó bá ní wọn fún ọ da oyin sí gbó ọ da oyin sí ìyàn torí mo ti rí rí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ẹni yẹn wá bu iyẹ̀pẹ̀ wá fọn sókè oyin wá bẹ̀rẹ̀ sí fò kiri ṣé wọn á máa da oyin náà tí ó bẹ̀rẹ̀ sí máa ta àyàn bẹ́ẹ̀ bá ṣe lágbára tó ni o hmm. lábalábẹ yẹn èmi ò mọ̀ o hmm. ṣùgbọ́n oyin tí èmi mọ̀ oyin inú apó ni. gbọ́dọ̀ hmm. ṣe é ṣe yẹn. a máa ń farun orí àfàtán. ọ̀tán ẹ má jà sọ gbogbo ẹ̀ délẹ̀ àti àní máa sọ kankan délẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé àwọn àṣírí ilẹ̀ Yorùbá kọ́ lélẹ̀ yìí eh. ọgbọ́n ilẹ̀ Yorùbá ni nǹkan tá à ń ṣe yìí torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lórílẹ̀ gbàtẹ́ bá fẹ́ lò lẹ́ẹ̀ sí mm-hmm. iná àwọn oyin yẹn máa jáde ní mm-hmm. gbogbo a ti fẹ́ jà. Mm-hmm. inú apó là á ṣe é sí. inú apó là á ṣe é sí. bàbá mm. ká mọ fi eléyìí sí lọ ẹni ẹ̀sọ́ ọkọ yìí ni mo fẹ́ gbóríkì ẹ̀sọ́ ẹ̀sọ́ lèmi náà bàbá mo fẹ́ gbóríkì ẹ̀sọ́ ni ọmọ adìlẹ̀ dógún. ó wọn hmm. ní wọn máa fi èyí ṣe lọ.

Kíkọ́ ẹ̀sọ́ ńlé bàbá mi. Kíkọ́ ẹ̀sọ́ aya àgbà. Hmm. Àìkọ́ ẹ̀ṣọ́ a máa dáàbò ro. Hmm. Ọmọ atẹ́takùnrin ọmọ aṣòwò ẹ̀jẹ̀ níjù. Hmm. Bàbá mi lọmọ ọrùn gbọ́rọ̀ tá a mú léegun. Ọ̀sẹ̀sẹ̀ kò yí tọrẹ́ rìnrìn kò kú lójú o. Ọmọ àpó lónìí, ọmọ ọ̀fà lọ́la. Hmm. ọmọ rí orí ọ̀pẹ̀yẹ kú hmm. ẹ wá wo ẹyẹ tẹ̀tẹ̀rẹ̀ rí orí ọ̀pẹ̀yẹ kú hmm. ẹyẹ mẹ́ta ni ìkan a máa jojú akọni ìkan a jẹ fún akọni ìkan ní gbórí olúkò yìí wálé ẹ wá wo olúkò yìí tó bá ń lọ sógun ajagun títí kò ní wẹ̀yìn ogun àjàwẹ̀yìn mule oluko yi wu mí ebi ogun ojoojúmọ́ ló mule baba wọn sumi mi lílọ ni yanbi lólú ọmọ àkúta kó tọrọ ọmọ tàkàlà àmọ́ ti òòrè hmm. ẹ̀sọ́ kò yí tòrò òde lọ kólé kó tó tò dédé wọ́n ti kólé olùkòyí lọ èyí so lè tí ká sọ ọ̀kẹ́rù ẹni bí ó ṣe hmm. èyí tí gbé wọn lóbìnrin rọ̀gbọ̀dọ̀. Hmm. ẹ dákun ẹ dábọ̀ ẹ má sì mí gbọ́ bẹ́ẹ̀ bá wá di ẹ nílé yín ẹ má wá délé olúkò yìí bẹ́ẹ̀ bá wéwúrẹ́ ilé yín tó bá sọnù ẹ má wá délé olúkò yìí bẹ́ẹ̀ bá wọ́ ọmọge rọ̀gbọ̀dọ̀ tí ń bẹ nílé yín olúkò yìí ló fi sáyà hmm. àwọn ní kẹrúkẹrú tí wọ́n bá lo ogun ṣẹ́gbẹ̀rin mi àbẹ́ nígbẹ̀rin mi. àgbẹ̀rin bàbá bàbá ń gbèjà bọ kọjẹ máa rogun hmm. kọjẹ máa rogun mo hmm. jẹ́rí Ìkòyí o hmm. kọjẹ máa rogun ẹsọ Ìkòyí o kọjẹ máa rogun kọjẹ máa rogun kọjẹ máa lógun Ìkòyí ẹsọ o kọjẹ máa rogun mo jẹ́rí Ìkòyí o kọjẹ máa rogun. akọ̀ráyè ni mí akọ̀ráyè ni bàbá tẹ̀ ń gbọ́ yìí bàbá Mọdékẹ́nu ọmọ ogun tẹ̀lúdó ọmọ arẹ́rìn pàdé ìjà lójú ọ̀nà ìjà òwú méjà wọn lọ tẹ̀lú ìdákẹ́jẹ́dó mo wá fẹ́ wo bàbá ńlá bàbá ẹni tó máa tọ́ wa a kì í mekòkùté nílùú mọ́dákẹ́kẹ́ o ẹ bá mekòkùté lákọ̀ráyé tiwa ara rẹ̀ lómìn ìlú tá a tẹ̀dó síbi tí ò gbọdọ̀ fara pamọ́ tí ò farasin nípínlẹ̀ Ọ̀ṣun tó yẹ lọ́jọ́ kí mo sọ pé ìlú mi òkèrè rí mo yege mo dúpẹ́ ìlú tá a tẹ̀dó ságbègbè tó dára á mọ̀ dùn fún wa o àkọ̀ráyé ọmọ ogun tẹ̀lúdó àwa lọmọ arẹ́rìn pàdé ìjà lójú ọ̀nà o. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yìí ọmọlúwàbí ó ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ pé ẹni abiyì láwùjọ ni gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè pàtàkì ibẹ̀ ni èdè yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ odò tó dá ìwà. tí bá jẹ̀gbẹ́ ní ìdílé wọn. àṣé ìgbàyín gbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ yorùbá àtàtà ní ilẹ̀ áfíríkà. àfìsí àpààyàn àfìsí àpààyàn. yorùbá ni mí ṣé yorùbá ni ìyá náà fọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ yorùbá ló lè mú ìgbàyín gbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jire. má lójú mi àṣà wa ìṣe wa ẹ̀sìn wa ìṣesí wa ló fi irú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórílẹ̀ àlàyé ṣó o ti wá rí i pé Yorùbá dùn láṣà ó dùn lédè Yorùbá dùn online tv ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà. kábíyèsí ọba àlùmọ̀dẹ́kẹ́ ní kí n máa kí n bàbá jọ̀ǹpá ti pẹ̀yìn náà ẹ ti sì jọ sọ̀rọ̀. mo dúpẹ́ mo dúpẹ́ kábíyèsí ọba wa nílùú Mọdákẹ́kẹ́ Joseph Toríọlá bàbá wa Joseph Toríọlá eh, Ògúnṣùà of Mọdákẹ́kẹ́ Ògúnṣùà of Mọdákẹ́kẹ́ His Royal Majesty mm-hmm. bàbá kẹpẹ láṣẹ kẹrẹrẹ àṣẹ jẹ mm-hmm. hmm. kádé ọpẹ́ lórí hmm. kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kílẹ̀kẹ̀ ọpẹ́ lọ́rùn hmm. kí ìrùkẹ̀rẹ̀ kó jẹjẹjẹ kó dokinni ẹ dàgbà kan àgbà kan ló tu fẹ hmm. tí wọn fi ọmọ owó sí olóńdè tí olódò jẹjẹjẹ tó wá dokinni mọ wọn lọ́wọ́ hmm. bàbá dàgbà ẹ dògbó torí mo borí igbé mi ò rí kékeré gúnugún hmm. mo wo ọdán rọ̀ṣẹ̀ṣẹ̀ gún ìyá ọ̀sìn àdàgbàrà kúrò báyìí ní tìgbín ẹ gbogbo olúyẹyẹ ń tiyẹ ẹ gbogbo olúyẹyẹ ń tiyẹ ẹ dàgbà ẹ dògbó ẹ ẹ fèrègì jobi ẹ níláre kú òun ní tọrọ kú fún kẹ tó lọ nígbà tí ọba yá bàbá kò ní níyín lára o ara kì í nílẹ̀ ara kì í ní omi tútù lárẹdẹ tútù lárọ bàbà tútù láròjé tútù lábánilé olúwẹrí ìlú ò ní gbóná mọ́ yín o ìlú ò ní tú o ìlú ọmọ dàgbà sí ni o ògo tuntun yọmọ wọlú ìlú náà lásìkò ti yín hmm. agboyúnlé ọmọ bíi ti bíi tirẹ̀ àgàn wọn fọwọ́ àlàbòsùn oníṣẹ́ ọwọ́ ọmọ rí ṣe gbogbo èrò tí ń lọ tí ń bọ̀ pátápátá wọn máa lọ rí wọn máa bọ rí àwọn ìtajà wọn ò ní ṣọ́ọ̀tì agbẹnipayé ò ní wọ̀lú mọ́ yín lọ́wọ́ wọn ò ní tùlù lé yín lórí o yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò bẹ́ẹ̀ o orú abẹnu abẹni mọ́ gbé orú ejò ẹnu ejò ní mọ́ wà hmm. orú ẹnu àwọn ìyá mi ò sòrò nǹkan tán fi sẹ́nu mi tán ṣàdúrà fún yín lónìí yóò jẹ́ orí bẹ́ẹ̀ yóò jẹ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ewúrẹ́ bá ké á ní bẹ́ẹ̀ bákùntàn bàbá wọn náà bá ké á ní bẹ́ẹ̀ màálù tó tóbi jù wọ́n lọ bẹ́ẹ̀ náà ní mọ́ ké hmm. bẹ́ẹ̀ ni yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ àṣẹ iná amúnájó àṣẹ òrùn amóòrùn ràn hmm. èyí tí mo wí lónìí kà ṣàìṣẹ hmm. babaláwo bá jí lójúmọ́ a máa pọ̀ṣẹ̀ ìtura o hmm. ọṣẹ ìtura o ṣàìṣẹ yóò ṣe bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó rí ó dìgbà kan náà o. bàbá lẹ́yìn tí a tó máa lọ àwọn tí ó bá wẹ ìwé awẹ́sè ṣé ó ṣeé ṣe kóògùn dáhùn lára wọn torí àwọn kan wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wà káàkiri gbogbo tó yẹ pé bá a bá gbóògùn rẹ̀ lẹ́sìn wọn kò ní ṣiṣẹ́ lára wọn kò sẹ́ni tí ẹ fẹ́ fi oògùn ránṣẹ́ sí hmm. tí ẹ bá jẹ́ kí n mọ̀ hmm. n ó bá fi ṣékélé ata ò ṣeé fi bọ́jú n ó bá ń fi kún lẹ́gbẹ̀ẹ́ àwọn yẹn ó kọ́kọ́ wẹ̀ hmm. kí wọ́n ó tó máa wẹ̀ àbí kí wọ́n tó lo gbogbo iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe. torí nǹkan tí mo fẹ́ sọ débẹ̀ rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn èmi ọmọ pè mí wá láwọn ti dán gbáwò àwọn ti dán kinní kan wò àwọn mo wá máa ń wò wọ́n tán bá ti sọ màá wá fọwọ́ lé màá fọwọ́ lé ara lẹ́rán bàbá máa ní ṣé ẹni tí sì ń sọ pé òun lo oògùn yìí ǹjẹ́ ṣé ọwọ́ ìwé awẹ́sè tó ti wẹ ọwọ́ kúrò lára ẹ̀ bàbá ẹni tí ọwọ́ bá wà lára ẹ̀ ṣé kí náà kọ́kọ́ ṣe fún un. òun náà ni a sọ pé ẹ máa dáṣẹ́ dúró hmm, tó òun hmm. fi máa dúró sí ìdí. sì fi dúró lára wọn. Hmm, bí wọ́n bá lọ sí àáfàá ojú kan náà ni. bá lọ sí bẹ́ẹ̀ wòlíì. bí wọ́n lọ sí wòlíì ojú kan náà ni. torí ọwọ́ sì wà lára wọn. ọwọ́ sì wà lára wọn. ọwọ́ sì wà lára wọn. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì alóhùn ti wọ ọwọ́ dànù a ní òun sì lọ sẹ́yìn a ní kò ṣiṣẹ́ ọwọ́ tó ọwọ́ dànù lọ́sọ̀kọ́ pó ti tán. tó bá rí bẹ́ẹ̀ yẹn àwọn ará amẹ́ríkà ní ṣòro díẹ̀ lábala mhm. ìwé àwọn sì mhm. nítorí ìwé àwọn sì yẹn latan léegi mhm. hmm. àwọn kan wà tó jẹ́ wípé tí wọ́n bá wẹ̀ ó ní nǹkan tí wọ́n kọ́kọ́ fi rárá kí wọ́n ó tó rí wẹ̀ ìkan wà tó pé wọ́n kọ́kọ́ fi eérú ara mm. kí wọ́n tó wẹ̀ ìkan wà tó wípé oyin ni wọn ò fi rara kí wọn ó tó wẹ̀ ìkan àtọ́ jẹ́ wípé òrí ni wọn ò fi rara kí wọn ó tó wẹ̀ ìkan àtọ́ jẹ́ wípé epo pupa ni wọn ò fi rara kí wọn ó tó wẹ̀ sẹ́ńbí hmm. ń gbá amẹ́ríkà tí ọ̀dà náà bó ti rérú. Hmm. tó ti yẹ pé eru ló tiẹ̀ lára mu. eru ló tiẹ̀ ní ara bí ò bá tiẹ̀ bá lára mu yóò sáré wípé òun lò kan nínú àwọn àwọn sèé hmm. tí ó fi lè bọ́ nínú àjàgà oògùn ọ̀jẹ́ oògùn ọ̀jẹ́ tí wọ́n ń pariwo ẹlòmíì ti wá ṣàfọ́fà débi wípé ó ti yànyàn jẹ tí wọn kanlẹ̀ ti gbèsè pè hmm. hmm. ààyè pé ọ̀tọ̀ ààyè pé dá oògùn dúró ọ̀tọ̀ tó ẹ lómi ń pariwo nísìnyí kò ní sọ pé òun yànyàn jẹ yóò máa sọ wípé iṣẹ́ ń dédé dojúrú iṣẹ́ ń dédé dàrú nígbà wọ́n bá yẹ̀ wò ní ibi a rí wípé òun gangan ti nagi mọ́ èèyàn lórí hmm. tó ti yànyàn jẹ kò sí ẹni tí wọ́n lè tó lè fi dàpọ̀ àyàn tí ì ṣe pé padà náà láti pa. Hmm. hmm. so bí àbá wa kọ́kọ́ ṣe nǹkan túbá fún ká hmm. tiẹ̀ pé ò lè lọ ọbẹ̀ ni ọ̀yàn jẹ hmm. a wà á ṣe nǹkan túbá fún yóò kúnlẹ̀ yóò wẹ̀ ìkúnlẹ̀ là á bẹ̀bẹ̀ àìdúró lé ni lórí ibẹ̀ ni ìkúnlẹ̀ là á bẹ̀bẹ̀ àìdúró lé ni lórí ibẹ̀ ni so ó ní ọṣẹ tá a máa ń wẹ̀ níkúnlẹ̀ tí ó fi bẹ̀bẹ̀ pé ẹ dákun gbogbo bí mo bá ṣẹ̀ sí èmi ọ̀mọ́ o. Mm. àbí mo tiẹ̀ mọ yẹn mọ bí ń ṣe rí ẹ̀bẹ̀ o mo bẹ̀bẹ̀ ni o mo bẹ̀ yín ni o yóò bẹ̀bẹ̀ ó nìkan tí yóò wí ní abala abẹ àlè máa sọ lórí ètò bẹ́ẹ̀ ni kò ṣeé sọ lórí afẹ́fẹ́ ah. ìyẹn ni máa ń fà á tẹ́lẹ̀ omi sọ pé iṣẹ́ ò ṣiṣẹ́ lára wọn mm. torí bàbá kan ti ẹ̀ pè mí bàbá yẹn ni ah mr aláwọ̀dé mr aláwọ̀dé yorùbá dùn yorùbá dùn gbogbo nǹkan tó ń ti ń ṣe láyé kò sí ní tòpíìkì ah, ó lóun ti ná tó tírí mílíọ̀nù ẹlòmínà ọmọ ti gbà tó fifteen mílíọ̀nù lọ́wọ́ mi. ṣe iṣẹ́ kan wà tí a máa ń ṣe tọ́jú iṣẹ́ atúndè yàtọ̀ fún pàǹwẹ̀ tí wọ́n bá máa ń rí epo pupa ràǹbí ń gbé wọ́n máa ń rí epo pupa ràǹbí wọ́n bá ti ń rí rà á wà ṣe àtúndè á wà fi ránṣẹ́ tí kò náà kọ́kọ́ lá àtúndè kó tó bẹ pé yọmọ bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ bá ní ọmọ sí. Hmm. oògùn tó ṣe é létí ọ̀jẹ̀ yóò padà lò yóò sì máa ṣiṣẹ́. ẹ tọ́ ọ̀rọ̀ yẹn sọ bàbá. àníṣe hmm. iṣẹ́ àtúndè hmm. yàtọ̀ fún pàmò wẹ̀ tó bá lò oògùn tó ṣe é lé tó ní ọ̀jẹ̀ tó bá padà lò yóò tún padà ṣiṣẹ́. owó tó lòun ti ná lánàá nù kọ́mọ̀dánù kókó ọwọ́. kọ́mọ̀dánù kọ́mọ̀dánù ṣùgbọ́n àwọ̀ sátúndè Hmm. ẹnu òkété lè òkété fi tú gbòǹgbò. ẹnu òkété ni òkété fi tú gbòǹgbò. ẹtú mi lẹ̀ ń bi ẹdè mi mọ́. ẹtú mi lẹ̀ ń bi ẹdè mi mọ́. Ah. Hmm. ẹnu òkété lè òkété fi tú gbòǹgbò ẹtú mi hmm. lẹ̀ ń bi ẹdè mi mọ́. Ah, ah. pé gbogbo ẹgbẹ́ ògùn kan ò lè ṣiṣẹ́ pé kíni kan ọ̀wẹ́ kíní yẹn ni. yóò ṣiṣẹ́. àwọn babaláwo tó bá wọn ṣe kì í ṣe pé báyìí mi ò confirm. ó confirm o mi ò fẹnu bá oògùn èèyàn jẹ rí láyé kò sóògùn tẹsà tí ò ṣiṣẹ́ ewé méjì mẹ́ta wọn bá ti mú wọn bá ti mú gbogbo nǹkan tí wọn fẹ́ mú tí wọn bá ti ṣe oògùn ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn ni nǹkan ń ṣe. Hmm. bàbá mi ní bọ̀ mí lọ́wọ́ kí n bọ̀ lọ́wọ́ ta ni ló sì hmm. ẹni uh, tí inú ta ló sì ọ̀pọ̀ jẹ ni ọwọ́ ta ló sì lọ. Hmm. àwọn nìkan ṣe. pé kéèyàn bọ ọwọ́ báyìí ní ìsìn kéèyàn méjì ọ̀bọ̀ra wọn lọ́wọ́ kò fòsì ran ni àì tó gbọ́ bọ ni lọ́wọ́ kó sì ran ni ẹni inú ta ló sì pọ̀ jẹ ni uh, tí ọwọ́ ta ló sì lọ. orí ẹlòmíì ti ta ló sì inú ẹlòmíì ti ta ló sì ẹ̀kútọ́ lẹ́ẹ̀kan pórí méjìlẹ̀ dání orí iná. Yorùbá Dùn Online TV ẹ máa gbádùn wa nìṣó. torí ìta kórí inú wa kọ́ mọ̀ bá tòde wa jẹ́. Hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹnìkan ti ẹ̀ pè wá sọ́jà bíi oṣèjú ẹ̀rọ oṣèjú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. wọ́n wá ní ó ní gbogbo bóun ṣe wà ní Amẹ́ríkà bóun ṣe ń ṣe tó bóun ṣe ń ṣe tó bóun ṣe ń ṣe tó wà látàlá òun ò rí obìnrin kankan fẹ́ látàárọ̀ dálẹ́ rí. wọ́n wá ní ah òòròbìnrin kankan fẹ́ látàárọ̀ dalẹ́ ibi tóbìnrin ti pọ̀ ọjọ́ ọkùnrin lọ tẹ́yẹ pé ànfẹ́ lè máa fobìnrin bẹ́ẹ̀ yàn. ó ti fẹ́ yàn rí. Mm, ọ̀sọ́ tó yàn jẹ. ọwá ló ń yàn jẹ ni ó ló ń yàn jẹ ó ló ti lọ sílé ó ló ti bọ́ ṣàlàyé bó ṣe sọ́nà ó ló ti kó òǹbí ó lóyún obìnrin yẹn ó ló ti kó lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ó ló ti kó lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀. nígbà tó rí ẹlòmíì tó fẹ́ gbé pẹ́ẹ́lí jù lọ mm. Mm. tí ìyẹn bá ti wá lọ òun lówó lọ́wọ́ ńgbà yẹn so owó yẹn wá ń tẹsẹ̀ ló wá yan ọmọbìnrin yẹn wá yan jẹ ní tí máa bínú hmm. Hmm. tí máa bínú. bàbá ṣe nǹkan tó ń pè ní ààbò àbáwà. Hmm. àtúbọ̀tán. torí ọkùnrin kan lòun fẹ́ máa gbowó lọ́wọ́ òyìnbó ẹ ti gbọ́ ó lóun fẹ́ máa gbowó lọ́wọ́ òyìnbó fẹ́ máa fagbára káká gba owó lọ́wọ́ òyìnbó kí ló lè padà ṣẹlẹ̀ ó fẹ́ máa fagbára káká gba nǹkan lọ́wọ́ èèyàn. Ah. aburú ayé ọlọmọjì ẹ ó ṣẹlẹ̀ sí a o hmm. ọlọmọjì kí aburú ayé ó ṣẹlẹ̀ sí a hmm. tí èèyàn bá lọ ń fi agbára káká gba tẹni ẹlẹ́ni mọ́ tiẹ̀ nígbà hmm. téèyàn bá yá owó lọ́wọ́ ẹbọra ni. <laughs> bàbá nígbà téèyàn bá yá owó lọ́wọ́ ẹbọra. ó dà bíi ọdẹ tó dẹgbódẹgbó tí ọ̀pá nǹkan kan tó wá dọ́gbọ́n ẹran. Hmm. tó ẹran hmm. tọrọgbọ́n ẹran wà. ọgbọ́n ẹran wà tí hmm. yóò fi tú wa. rárá ìyẹn tí ó pa lẹ́yìn ìkùlé láì wọgbó lọ. yóò mú ìbọn báyìí. yóò sì yìn lẹ́yìn ìkùlé yóò sì pa àgbọ̀nrín. yóò pa yẹn kí ni wàá sẹ́wọ́n àti àṣẹ lè sọ ẹ mọ̀ yìí pé nínú ọmọ tí ó ní pa wọn. bí ọgbọ́n ẹ ń bá yáwó lọ́wọ́ ẹ ń bá pidán ọtí hmm. ẹ̀jẹ̀ ní ìsan hmm. àlùjànnú ò ní mu tí ẹ̀jẹ̀ ní gbà hmm. ẹbọra ò ní fún ọ lówó kọ́ mọ́gbà lọ́pọ̀ rẹ lọ́rẹ̀ lọ́pọ̀ lọ́pọ̀ ní ọmọ fi gbà tó bá fagídí gbà yọ padà ìwọ wa lè mọ́ sí ń bẹ̀ ń gbà tán ọmọ rẹ ọba sin gba rẹ̀ ó kù sọ́wọ́ ìrìn ẹsẹ̀ fún ọmọ. bàbá bàbá kí ni wọ́n ń pè ní òṣùlẹ̀. òṣòlẹ̀ wà sọ́dà kéèyàn máa ṣòṣòlẹ̀ fún ẹni tí ọba bá ní àrísìkí àwòrè a máa fi ẹni dìde ní ẹni iṣẹ́ ọba ọba ọba àṣèrò tí wọn hmm. máa sọ wípé ọ̀tá tà ní kọ́kọ́ tà ọ̀tá tà ní tà oko tó tà oko tó tà òrìṣà òrìṣà sálámọ̀ ò ní wọgbó. kọ́ mọ̀ pín egbìnrín. kọ́ mọ̀ pín egbìnrín. sẹ́mi tán pèlè gbìnrín. mi máa ń. yóò so ewé papọ̀ yóò wù. bẹ́ẹ̀ni n tà di bá n tà di. sálámọ̀ sálámọ̀ pupa pupa mọ̀ mọ̀. ǹjẹ́ pé máa ń di ewé ni. sálámọ̀ wà á wọgbó ọmọ kan gbìnrín. rárá kò lè wọgbó kọ́kọ́ sí. <laughs> Ah, mm. so àwòsólẹ̀ eh, mm. àwúrẹ́ òsólẹ̀ mm. ẹyẹ ní sọ̀rọ̀. ẹ bá sọ̀rọ̀ yín lọ. àwúrẹ́ òsólẹ̀ ó dáa láti ṣe ẹnu tó bá ti jẹ mọ́ pé wọ́n máa lo ẹ lọ mú ẹrin èèyàn ẹ lọ mú orí èèyàn ẹ lọ mú eegun èèyàn hmm. nìkan ni hmm. èmi ò bá wọn lọ́ọ̀sì hmm. nítorí wípé àwọn yẹn. mo gbọ́dọ̀ yín lọ bàbá. nítorí pé àwọn yẹn àtúbọ̀tán rẹ̀ ò dáa. ẹ lọ mẹ́rin èèyàn wá. ẹ lọ mẹ́rin èèyàn wá ẹ lọ wá ọwọ́ èèyàn ẹ lọ wá eegun orí èèyàn àtúbọ̀tán rẹ̀ ò dáa nínú gbogbo oògùn tí mo máa ń ṣàlàyé tí ó ti jórí ejò tí ò jórí eku tí òjò rí ẹran tí òjò gbòógì ẹ̀tún ló bá ń lè mi mọ́. Mm, ọdẹ tiẹ̀ ní ọdẹ ògbọdọ si ṣèké. ẹ lè bá ń lè mi. olóògùn máa pa ọdẹ yẹn dànù ògùn máa mú. ògùn tó bá ń ṣe. ògùn hmm. eh. bàbá tó wá náà pẹ̀lú ògùn owó. Hmm. sọ pé Yàtọ̀ wà láàrin ògùn owó òyàtọ̀ wà.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 bíi tiẹ, hmm. tí bá lò wọ hmm. nígbà tí bá lo ìwọ hmm. bó o ni bó o ni ìwọ ṣe ráyé lò dípò pọ̀ wà pé ìwọ náà fẹ́ lo owó ẹ gbọ́ Yorùbá mi ẹni tí wọ́n ti lò sí àmọ́ oògùn owó <laughs> ìdí nìyẹn tí fi sọ wípé kò dáa nígbà tí ní lọ gbé èèyàn wá kán wá lò fún wọ bá jí wọ gbé bò ní ìwọ ó wà àwájú wọ̀ gbé bó ló ṣe wà ń bẹ̀ so hmm. gbogbo àwọn nǹkan yìí o mélòó ló ti lò nú ẹranko tọ́lọ̀ ń dá hmm. mélòó ti lò nú ẹranko tọ́lọ̀ ń dá hmm. eh, orí ọ̀fàfà a máa fi sọ ọṣẹ orí ọ̀fàfà eh, a máa fi sọ ọṣẹ tó sì jẹ́ tí máa ń ké lóru a máa fi sọ ọṣẹ ni mo fi máa sọ wípé àwọn nǹkan yìí ó lọ lẹ́kẹ̀ẹ́ka ni ó lọ lẹ́kẹ̀ẹ́ka ni tó dẹ̀ da tó máa ń ṣiṣẹ́ irú orí agbe orí àlùkò mm. orí odídẹrẹ́ orí ẹyẹ ọ̀sìn mm. gbogbo àwọn orí ẹyẹ wọ̀nyí. ẹyẹ ọ̀kìn. mélòó la ti lò nù wọn. gbogbo ẹ̀ ló sì ń ṣiṣẹ́. ó ń ṣiṣẹ́ o bákan náà mẹ́ta máa ń forí ẹkùn ṣe. orí ẹkùn. bẹ́ẹ̀ ni ẹkùn yìí jẹ kasi. bẹ́ẹ̀ ni má jẹ ní nàkàtà kí n tó mi sórí èèyàn wà nù. ẹkùn yìí jẹ kasi. ẹkùn yìí jẹ kasi. kì í jẹra àná. ẹkùn yìí jẹra àná o hmm. owó àná di kasi lọwọ mi. owó àná di kasi lọwọ mi. Ah, bá ń wá tò ní dandan. bá ń wá tò ní dandan. ṣé sórí èèyàn wà ń bẹ́ẹ̀ ni. Hmm. ṣé dandan ni kẹ́ ẹ wá lú èèyàn nígbà tẹ́ran kó kún bẹ́ẹ̀. Hmm. tọ́ọ̀ bá mọ̀ sọ pé ọ̀ pèrègùn hmm. ìbọn kan ti fi dá mi. pèrègùn ìbọn kan kó ti fi dá mi. wọ́n jẹ́ nínú kàtà kí n tó rí mi. ṣé kò tí ì dáa tó kí la wà hmm. ń wá kiri hmm. kí lọ ní láyé tó mú rọrùn tí wọ́n fi gbogbo ẹ̀lẹ́ náà ní bọ́ bá kógun olé tó ọrọ̀ gbàgbọ́ o ò lè sun yàrá méjì ǹjọ́ kan ṣoṣo tó o bá ti di wípé o lè dúró ní rúmọ̀ palọ̀ tó wá sùn ní ẹnu ọ̀nà tó jáde sí palọ̀ àti yàrá tó sùn tó kọsẹ̀ yàrá tó kọ rí palọ̀ wọ́n sọ wípé nǹkan ń ṣe bàbá. <laughs> so yes wọ́n sọ pé nǹkan ṣe bàbá tó o bá sì pé olówó olówó olówó kó o mú mátírasì bíi mẹ́jọ. subscribe to my youtube channel yorùbádùn online tv ìkànnì tó dára ni ẹ máa wò ó. ìjọ kó o tó papọ̀ kọ́kan sílì kọ́ wà lọ sùn lórí rẹ̀ wọ́n sọ pé bàbá yìí kọ́dà pé so owó wo lọ fẹ́ ni tó wà tó ibùsùn mẹ́jọ lérí ara wọn tó wà lọ sùn létí ibi tí ilé pin sí. Hmm.

tọ́ ọpọ́n tọ̀tọ̀ọ̀tọ̀ tàbí dúdú bíi kóró sin bọ́ tilẹ̀ kó kó ṣe tó kọ́ ọ náwó síra rẹ tó kán gbé ọ sínú ẹ́ńjìnì kéèbò tún gbé ọ lọ kán lọ gé ẹran míì fún ọ hmm. ọ padà kù ńjọ́ kan. àwọn kan ń pè mí nílùú òyìnbó àwọn kan ń pè mí káàkiri gbogbo wọn ní bàbá ṣe ẹ ní oògùn diabetiisi ṣe ẹ ní oògùn nǹkan lọmọkùnrin tí ò ṣiṣẹ́ mọ́ ìtọ̀ ṣúgà. ìtọ̀ ṣúgà hmm. Ah, ah. Hmm. ìtọ̀ ṣúgà wà. pé ṣá lè rí oògùn diabetes ṣá lè rí oògùn ìtọ̀ ṣúgà oògùn ìtọ̀ ṣúgà wà lórí hmm. hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín wà tó bá ti ń dàgbà oògùn ìtọ̀ ṣúgà wà èmi ètí ìbáàyàn tọ́jú rẹ kí wọ́n tún padà sọ pé ó má wọn hmm. mi ò sí ìtọ́jú èèyàn kan pé ó léèwọ̀ pé ẹ̀yin má jẹ kinní kan má jẹ kinní kan rárá o kò sí tí ò ní lè jẹ. tẹ bá ba ṣe tán. tí má ti bá ṣe. Hmm. gbogbo nǹkan tó bá ti wà bó fẹ́ jẹ náà ni ó máa jẹ hmm. Hmm, tó bá jẹ gbogbo ẹ̀ ni ó máa jẹ wà yẹ pé ah wọn sọ fún wípé nìkan dé kó wọn máa jẹ fẹ́ pọ́wọ́ ni tọ́rọ̀ ọmọ tí ó padà kán ayé níbi ayé a pé confam wà ah, oògùn ah, oògùn wà. oògùn ẹni sérùdìrì a máa kú ni tí èrè ọba kú sérùdìrì a máa kú ọ̀dà tálíbà fún ọba kú séràndì rẹ̀ lè rọrùn ni ah, ah, kí ni ó ọkọ ń di ọmọkùnrin hmm. tó tó fún ayé mọ́ mu a o. bàbá ah, ẹni tó bá wá lu tẹ̀sán nǹkan ṣé tó ti lù rí tẹ̀sán hmm. ṣé solúsàn wà torí ẹnìkan pè mí ó lòun ti lu tẹ̀sán rí kí ló ń pè ní tẹ̀sán kí ló ń pè ní mọ́gùn. ṣé kò mọ tó ń sọ ni ó lu mọ́gùn rí ó lu tẹ̀sán rí bẹ́ẹ̀ ni tẹ̀sán kọ́ kẹsọ̀ kọ́ mhm. wọn ìlú tẹsọ mhm. tán bá lé obìnrin tẹsọ mhm. ẹ ní lè bá a sùn ni. nǹkan ọmọkùnrin yóò ní lé kò ní lọ okó yóò ní lọ kò ní lé o èwa ni lílù mbẹ. bẹ. pọ̀ lọ kánrin mọ́fodò mọ́jẹ̀lá mọ́jẹ̀bolo mọ́jẹ̀yánrin. ma fò ma má hmm. jẹ̀gùsí ma hmm. gbogbo rẹ̀ bó ṣe lọ́nu hmm. kàbí ẹlòmíì ó ti wá lù ú láti bíi ọjọ́ tó pẹ́ ó dijọ́ tó bá wá jẹ tí ọjọ́ ìwọ rẹ̀ ni ó rò kó ń ara ti ni. lẹ́wọ̀n àbọ̀ ẹgbẹ́ ọfà ni ìsí ìsọfà ó ti lù ti pẹ́ hmm. báwo lèyàn ṣe wá fẹ́ mọ obìnrin tó ní mọ́gbọ̀n lára hmm. ṣé ọmọ kìnìkan náà ń pè ní iṣu àparò mi ì mọ ohun a máa fi iṣu àparò ṣe òka hmm. tó bá gba obìnrin mú báyìí tóbìnrin bá dúró báyìí tó bá ti gbá mú pé obìnrin yìí o ò fẹ́ bá a ṣàṣepọ̀ tó bá ti lè gbá mú tó bá jẹ́ pé mọ́gùn wà lára rẹ̀ yóò so tídìrẹ ò ní ní bẹ́rẹ̀ obìnrin yẹn ọmọ so lọmọ so gbogbogbogbogbogbogbò bá ti wá so sọ fún wípé ah, mọ́gbọ́n wà rẹ̀ tó wá ní rárá ọwọ́ àtúntún gbámú hmm. wá so two hundred and tó dúró ah! ó sọ fún pé kọ́ ká o kò lè yá bẹ́ẹ̀ ni so ti ní so Online TV confam ọ̀rọ̀ ni bàbá yìí sọ bàbá yìí ti sọ̀rọ̀ tọ̀pọ̀ o mi ò sì láǹfààní àti tún máa padà sẹ́yìn mọ́ ẹ bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí ti sọ ẹ lọ padà tó gbọ́ bàbá yìí ti sọ ọ̀pọ̀ tọ́pọ̀ nínú ọ̀rọ̀ ọlálóbílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí. gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìire tẹ́ ẹ wà ní diaspora ẹ kéré oko délé o. ìkànnì yorùbá dùn online tv ló ń kíyìn o. kò ní rẹ owó kó má lè ná jàdálẹ̀ kókókó lára ọ̀tá lè. ẹ ní gbọ́bi sí wa àwa náà ò ní gbọ́bi sẹ́yìn náà. ire lójú owó rí. ayé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nínú omi ògo mo kí ọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jákèjádò gbogbo àgbáláyé láti orílẹ̀-èdè nàìjíríà títí dé diaspora bàbá gbogbo wọn náà kí yín o pé ẹ kú ìyànjú. tẹ́lómi bá pè mí wá láwọn fẹ́ bá bàbá Mọdákẹ́ sọ̀rọ̀ bàbá Mọdákẹ́ tó fi mú kábíyèsí His Royal Majesty ọba Joseph Toríọlá kábíyèsí tìlú Mọdákẹ́ àkọ́láyè pé bàbá life and direct pé mo ń gbádùn rẹ mo fẹ́ràn rẹ ó wù mí kí n gbé ọ travel ó ní nǹkan kan tí bàbá ti ṣe débẹ̀ tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín wà débi pé wọ́n fẹ́ mọ́ ń gbìyànjú wọ́n ti gbìyànjú ẹlòmíín ti ná fifteen million ẹlòmíín ti ná three million ẹlòmíín ti ná five million tó sì jẹ́ wípé wọn wẹ ìwé awẹ́sè wọn wẹ́ kò lára wọn wọn wẹ ọwọ́ kò lára ẹlòmíì ní máa ń jẹ́ kí ìrìn àjò ẹlòmíì yóò mọ̀ wò pé babaláwo yẹn ti gbáhùn babaláwo yẹn ẹni tí ọwọ́ ń bẹ lára ẹ̀ ẹni tó yẹ pé wọ́n ń sàsí láti ilé wọn tó rogún ìyá ẹ̀ ò tí ì padà tán sì ń gbé àgbo rẹ̀ lé náà tí sì ń kàn báàmù lọ́wọ́ tí ń ya aru tí wọ́n sọ fún òun wẹ̀wẹ̀ kan pé kinní kan kinní kan bàbá gbogbo àwọn èèyàn ní ká mọ kí yín o ikọ̀ Yorùbádùn online tv tá a wá láti ìgboro tá a wá báyìí níbi tẹ́ wà àwa náà ń kí yín o láṣẹ Èdùmàrè ẹ ní kú àwa náà ní kú àjọ máa fa ìkú àjọ máa fi dẹ́gbẹ̀ra ni láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o ìpàǹkúrò èlùbọ́ ti ń ṣe ní odó gbọ̀nran gbọ̀nran àti Délé òun náà mẹ́lẹ́gbẹ̀ẹ́ mi bíbáyìí inú orí epo tí ń jó tìkanra tìkanra bàbá lẹ̀ ń wò life and direct ẹ ti ń wo bàbá ọdẹ bàbá ṣẹ́tùn lọ kọ ọdẹ lónìí. ẹ ṣeun ah n ò lè ṣe kí n má lọ. ọdẹ tó roko tí ọmẹràn bọ. jọjọrun la pàǹsága ọbẹ. èmi lọdẹ tó roko tí ọmẹràn bọ. jọjọrun la pàǹsága ọbẹ. ọdẹ tó roko tí ọmẹràn bọ yóò jọrun la láìsẹ̀ràn bẹ̀ o. ẹ wo a máa dùn fún wa a máa korò fáwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè ẹ ṣé o a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín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 tv lórí youtube rẹ. bàbá ayé ti dé bàbá ayé ti bàbá ayé ti ẹ wo mi èmi náà ọmọ aládé àlàáfíà. àdé òde ọ̀gbìn. àfìsí àbáyé. àfìsí àbáyé. gbogbo mi ti rógò. àfìsí àbáyé.